الحمد لله الذي قضى بالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه إحسانا mi ò jẹ́ kọ́ lọ lè kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹlòmí ò délù wọn mọ́ ìyá yẹ sọ fún fáwọn ẹlòmí kú فلا تقل لهما إيه؟ لهما قولا كريما الحمد لله الذي قضى بالوالدين احسانا وجعله عبادة ظاهرة يتقرب بها المتقربون ويتعبد بها المتعبدون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún الله ọba wa ọba tí adúpẹ́ fún òun náà ìmá ṣe dáadáa sí àwọn òbí méjèèjì tí wọ́n bí ní bàbá wa àti ìyá wa ọba tó ṣe ní ìjọsìn tí a máa rí téèyàn bá ń ṣe tọ́lá àwọn ìjọsìn kan bẹ inú ẹ̀mí láti ṣe bí ká nígbàgbọ́ ká bẹ̀rù ọlọ́run nínú ẹ̀mí lọ́wà ọlọ́run nìkan lórí ẹ̀láwọn ìjọsìn lọ́jẹ́ pé a máa rí ẹgẹ́ bí irun ẹgẹ́ bí àwẹ̀ ẹgẹ́ bí kíyàn láhájì kó ṣe tawaf àwọn ìjọsìn tó hàn wọ́n ní ọ̀pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀ òun náà ni ká máa rí èèyàn tí ó máa ṣe dáadáa sí bàbá àti ìyá ẹ̀ ìṣe dáadáa sí bàbá ẹni àti ìyá ẹni ó ọ̀kan gbòógì nínú àwọn ìjọsìn tá a máa fi súnmọ́ ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ ábìdí ẹlẹ́sìn ẹni rèé inú tí ọmọ ṣe bá fi mọ pé lẹ́lẹ́sìn òun náà ni ká lè béèrè rẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kí wọ́n wá sọ fún wa wípé ọmọ dáadáa ni ìgbà náà ni a tó gbà pé wòlíì Ọlọ́run ni lóòótọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run bá aláàtọ́ wá sànú wa tó pè á sákèsí látara ká máa ṣe dáadáa sáwọn òbí wa Ọlọ́run bá náà dúpẹ́ fún òun ike ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú ní ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ onílẹ̀ a ibi wọn ti ń tú kùránì ní kọ́ máa lọ ibẹ̀ ní kọ́ máa jòkó sí ibẹ̀ ni ó ti rí ìmọ̀ tí ó ṣe láǹfààní tí ó fi sórí rẹ láyé àti lọ́run gbogbo wa ọlọ́mọṣà sí wa lọ lórí rẹ. ẹ rí ojú ọ̀nà tó dáa téèyàn máa ń tọ̀ tí ó sí ojú ọ̀nà mi lẹ́yìn ẹ̀ máa tó dáa tó náà ní sunna anábùwà Muhammad alu sunna àwọn tí wọ́n tẹ̀lé sunna ni wọ́n ń pè bẹ́ẹ̀ kọ́lọ́mọjà máa fẹnu lásán sọ kọ́lọ́mọba aláàkójọ́ máa ṣiṣẹ́ kọ́ máa ṣiṣẹ́ nínú ìbádà wa kọ́ máa ṣiṣẹ́ nínú wà wa nínú tá a fi mọ̀ pé èèyàn tẹ̀lé súnà òun náà ní ká lè béèrè lọ́wọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí wọ́n sì sọ lẹ́yìn láìsí pé wà ń bẹ̀ yí pé a lágbájá ọmọ dáadáa ọlọ́mọṣà gbé adépò bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ohun tó wá débé kalẹ̀ lẹ́sìn fún wa ìbájá àwọn bídíà ni wọ́n pè àní bá wọn ṣe àmọ́ wọ́n ṣe dáadáa sí wọn àmọ́ àní bá wọn ṣe bídíà torí pé gbogbo wọn ti dálẹ̀ báyìí bá ti rẹ́rìí fún Al-Qur'an àdádálẹ̀ ni wọ́n pè àdádálẹ̀ sí ní anábìlánù ni anù ọlọ́run nígbà kò sí tí wọ́n pè ní bídíà asana dọ̀lálà asana lè yẹn sọ yẹ nígbà anábì ni gbogbo bídíà ní ìsìnà kí wọ́n ní ìsìnà tó dá àpẹẹrẹ pé kéwò tí ìyẹn náà ni àti bídí àmúkáfẹ́rà àti bídí àgẹ́rù múkáfẹ́rà kọ́lọ̀mọ́jà bá wọn ṣe kankan nínú méjèèjì ẹ̀yọ́ ma yá mi lọ́kùnrin lóbìnrin ètí wọ́n ní kágbéyàwó láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ọlọ́lẹ̀ ṣàtúnṣe lọ́dọ̀ ara mi tẹ́yìn ọlọ́lẹ̀ ṣàtúnṣe lọ́dọ̀ ara yín òun náà ni fọ́dílù bẹ́rẹ̀ lọ́wọ́ àlìdẹ́yìn ní wọ́fọ̀wọ́ ìdò ọlá olọ́wà fún ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí méjèèjì bàbá wa àti ìyá wa àǹfààní wo lọ́wà ń bẹ̀ ìhà olè síkọ sí ká máa dáadáa sí bàbá wa àti ìyá wa àlèwálìdá ni bàbá wa àti ìyá wa kò dàrú mọ́ lọ́wọ́ bàbá rẹ̀ tó bí ọ àti ìyá rẹ̀ tó bí ọ àwọn náà láàrin fàṣì wọ́n lè wá wà láyé wọ́n sì lè wà níbo wọ́n lè wà lálẹ́ kìíyàmà tí wọ́n bá ń bẹ láyé ọmọ ṣe dáadáa tayé sí wọn tí wọ́n bá ṣe láyé má ọmọ ṣàdúrà fún wọn ọmọ ṣe sàárà fún wọn ọmọ sókun ẹbí wọn pọ̀ òní jẹ́ okùn ẹbí wọn ṣe kíní òní jẹ́ ọjà lẹ́yìn wọn òsì ní báwọn ẹ̀gbọ́n àtàbò rẹ̀ òní báwọn jà òní dẹbírú torí pé òtún bẹ̀ kọ́ dàrú nígbà tí bàbá ń bẹ̀ bọ́ọ̀bá tí wọ́n ṣàtúntò rẹ̀ òun sì dáadáa sí bàbá rẹ̀ ni àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọmọ sì dáadáa sí wọn èyí ni tí bàbá àti ìyá bá ti kú ọmọ sàdúrà fún wọn ọmọdé sàárà tó bá súnnà mu ẹ̀jẹ̀ máa pé sàárà tó bá súnnà torí sàárà pọ̀ táwọn yẹn sí kíní táwọn yẹn máa ń ṣe ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n ní àwọn ni ọlọ́run ọba aláàgbà ara wọn dá wa ta dá wa jàmáà aláàlọ́ dá wa nígbà ọlọ́run fẹ́ dá wa ara àwọn àwọn ọlọ́run bá alágbàdá wa àwọn bàbá wa àti ìyá wa ọlọ́run lọ́dà ọ̀ bàbá rẹ ló sunrun pẹ̀lú ìyá ẹ tí ìyá rẹ fi wá lóyún ìyá rẹ wá bí ọ̀sáyé àwọn méjèèjì yẹn àtẹni tó fún yàn lóyún àtẹni tó fún lóyún àwọn méjèèjì àgbọ̀dọ̀ wọn fọ́dúnlù bèrè lè wà lédè gbogbo àwa tọ́jẹ́ pé à ń gbẹ̀sìn láàbọ̀ ká lè mọ̀ pé táà bá tí máa ṣe dáadáa sáwọn òbí wa bàbá wa ti yá wa ẹ̀sìn wa ò tí pé wọ́n ní kọ́dà hákù wájibùn bàbá wa àti yá wa ẹ̀tọ́ tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ wa wọ́n ní kìí ṣe ẹ̀tọ́ tí mustahabu ti bá fẹ́ hakun wajibun ẹ̀tọ́ tẹ́jẹ́ dandan ni ọlọ́run bá aláà ló sì gbà á fún wọn látọwọ́ wa aláà wá ṣe ìmọ̀ọ́ṣe dáadáa ó ṣe ní ẹ̀sìn ìmọ̀ọ́ṣe dáadáa sóbì ara ẹ̀sìn ni ṣẹ́gbọ́n aláwọ̀ ẹ̀sìn náà fìlà bí kákídùwà bí kákí wítìrì bí kákí kàkàtà àlùfájìrì bí kí kásìwọ́múra aláwọn ìjọsìn tó jẹ́ náfìlà rẹpẹtẹ birrul walidaini laysa bi náfìlà fa innama huwa fard ìmọ̀ sí dáadáa sí àti bàbá wọ́n ní kèsì náfìlà ọ̀ràn àyàn ni dandan ni ẹni tó ṣe ní dandan wọ́n ní ọlọ́wọ́ bá aláwọ̀ kí wá lọ wọ́n sàṣọ́lẹ̀ fún wa wípé ìyá wa àti bàbá wa ká máa ṣe dáadáa sí wọn ọlọ́run rán Jibril ọwọ́ àfi àyà tí mo fẹ́ kà yìí ó fi ràn ó ní kọ́sọ̀ fún ànábì ká ànábì ọ̀sọ̀ fún gbogbo àwọn àlèwò mà tá a jẹ́ mùsùlùmí òdodo ipò ìwọ̀n ọlọ́run bá ń sọ àṣọ́lẹ̀ fún ọ tí wọ́n ní wọ́n ń sàṣọ́lẹ̀ fún yàn wọ́n sí ìyá òun náà ni kí máa gbà yán mọ̀ràn pé sọ̀fẹ́ sórí ibú sọ̀fẹ́ dolóríire sọfẹ́ láti yọrí sọfẹ́ wà lìjánà sọfẹ́ wọná kama gbàyàmọ̀ràn kama sàsọ́lẹ̀ fún yà a'udhu billahi minash shaitanir rajim ìbọ̀lọ́wọ́ bá aláàtí sàsọ́lẹ̀ fún wa ọlọ́wọ́ bá ní ọwọ́ sọ́yìn nàlẹ̀ ìyínsá nàbí wa lédè ọlọ́wọ́ bá ní àwọ ọlọ́run lérí àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá ẹ̀ hamalatu ummuhu wahanan ala wahan ọlọ́wọ́n bá ní sẹ́ẹ̀sẹ̀ rí ya rẹ̀ yẹn ẹ̀rí ọwá fúrọ̀ bàbá lẹ̀ àmọ́ níbẹ̀rẹ̀ ọdákọ̀ bàbá àti ìyá ọ̀rọ̀ ní hamalatu ummuhu sẹ́ẹ̀sẹ̀ rí ya rẹ̀ yẹn à òun tí ẹ̀ olóyún rẹ̀ sínú wahanan ala wahan da'afan ala da'afin pẹ̀lú wàhálà gbogbo bá kọ́kọ́ dúró lára obìnrin báyìí ara rẹ̀ yàtọ̀ ààrẹ ọgbẹ́ rẹ̀ máa ṣe ara ọmọ ní ọlọ́wọ́ bá ní wọ́n bá ti nípele kan oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣooṣù náà ni yọ́ máa bọ́ sí ìpele kọ̀ọ̀kan gbogbo ìpele kọ̀ọ̀kan tí bá ń bọ́ sí wàhálà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ọba yíyọ tí ọba sojú rẹ̀ bìyàwó ẹ̀ ọ̀tọ̀ ti níyàwó àbíkó bìyà rẹ̀ náà ìfẹ́ dákúngbà tẹ lọ́yìn mi ìwò yìí kọ́kọ́ dúró irú àwọn ààrẹ oníṣe yìí ìyàwó ṣàlàyé sórí ọ̀tọ́ bá níyàwó lé ìwọ́ ti ní pátíkà bó ṣe ń ṣe ìyàwó rẹ̀ gẹ́lẹ́ o bó ṣe ń ṣe ìyá rẹ̀ nìyẹn ọlọ́wọ́n bá ní wàhánà ní àlẹ́ wàhánà wàhálà wàhálà ọlọ́ni wàhálà lóyún níní ta ló kó yáyẹ sí wàhálà ìwọ ta ló jẹ́ kí yáyẹ ọlálàáfíà ìwọ ọlọ́run ní wá fi sọ alóhùn fi àmì ọ bí ọtán ìjọ tí ó bí ọgán jàmá bọ́yá ayé bọ́yá kú ọ̀kan nínú méjèèjì náà ọlọ́mà ní kò sí ẹni tí ìyàwó rẹ̀ ọmọ rọ bí tí ò ní máa méjèèjì wípé hẹ́ ọlọ́run pọ́sàdì ìjọ ní ìjọ ọjọ́ ọdún akwara darapọ̀ yọ́ mọ̀lùmù yáda ìjọ tí ìyá wa rọbí wọ́n ní ìjọ ni inú kí ìyá yẹn tó gbọ̀rún lọ àbí kó máa bẹ́lẹ̀ ayé lálàárẹ̀ inú kó kú àbí kó máa sàárẹ̀ ẹ̀rọ tí ó máa rìn díẹ̀ díẹ̀ wá ní ẹpẹlẹ ẹ̀rọra tàlọ́fà rẹ̀ sí arábìnrin yẹn ọlọ́run torí ló wá ní kọ́ ọmọ sí dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́nà ọba aláàfin gbé e fún ọ níbi tí ó sì mọ̀ pé kìí ṣe ọ̀rọ̀ àwàdà ni kéde lẹ́kọ́lẹ́ bá dáadáa ọlọ́ọ̀bá aláwa sọ ìdí pàtàkì tó fi ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́run Allah ọlọ́run bá ní dúpẹ́ fún mi èmi tí mo dá bàbá rẹ̀ tí mo dá ìyá rẹ̀ tí mo ní kí oyún rẹ̀ ó dúró lẹ́yìn àtàwọn ti dúpẹ́ fún mi tán wàlíwà lédẹ́yí káyé láyé alìmọ̀ fi rìn èyí tó kù ni pé kó wá dúpẹ́ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pé wọ́n ṣe o wọ́n kò rọ́jú o wọ́n kò farada o wọ́n kò wàhálà o kó má fẹnu dúpẹ́ ìláyé alìmọ̀ fi rìn ọlọ́run bá ní bá ọ bọ́ọ̀ bá sì dúpẹ́ ọ̀dọ̀ mi lọ ń bọ̀ bẹ́ẹ̀ bá dúpẹ́ yóò rí wàlì jẹ́nà bẹ́ẹ̀ bá dúpẹ́ ibo ní ọwọ́ jẹ́mà ilé wọn ọlọ́run kọ́ lọ́mọ sọ̀rọ̀ lọ́mọ aná sọ́tù Lukumana àyà fọ́tì lọ́lọ́run ti ń sọ àwọn àlùfáà wa wọ́n ní ìyá wa àti bàbá wa kásàkólé kan lérí wọn especially ìyá ẹ̀rí gbígbà tọ́lọ́wọ́ bá aláǹsọ̀rọ̀ bàbá ti yá sí ọwọ́ fi ti bàbá lẹ̀ ọwọ́ abẹ́rẹ̀ sí sọ wàhálà tí ya ṣe kí ni ya ṣe wọ́n ní torí pé ìyá yẹn ló ṣe wàhálà jù ọ̀kan náà wàlúfà wọn sàlàyé wọ́n ní bàbá rẹ̀ ti dá àjọ òun ti contribute ti tiẹ̀ ó fi spam lẹ́ àbí spam yẹn ọlọ́lẹ̀ lu ẹyin lọ́dọ̀ ìyá rẹ̀ ìdájúgbà tí bàbá yẹn ti dájọ tán Ozi ti kó mẹ́ ọwọ́ kùsọ́wọ́ dání jàmá jàmá ó kùsọ́wọ́ ya wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ tó wà ní ara rẹ̀ yẹn ẹ̀jẹ̀ ìyá rẹ̀ ni kìí ṣẹ̀jẹ̀ bàbá rẹ̀ tó wá rí wá ń jẹun ìyá rẹ̀ tó wá ẹ̀jẹ̀ lọ́dọ̀ yàn ẹ̀jẹ̀ ìyá rẹ̀ àti mílìkì ìyá ẹ̀ òun ló fi survive tí ìyá yẹn tí ọba wá survive pẹ̀lú ìkẹ́ àti àánú tá a darí sọ́dọ̀ rẹ̀ nígbà tí ìyá náà darúgbó ajẹ́ pé olórí burúkú ni ọ́ kò ní lè máa pẹ̀pẹ́ mọ́

ìyá ń jẹ bàbá ìyá ń jẹ ìyá kọ̀tọ́jú ẹ̀ yóò sì máa dúpẹ́ lẹ́nu kìí sẹ́nu nìkan ó fi ìwà dúpẹ́ ó fi àrísìkí dúpẹ́ ó fẹ̀lú dúpẹ́ sọ́ọ̀tù kí ni mo pè é sọ́ọ̀tù lùkùmọ́ náà ayá kí ni jọba ẹjẹ́ agbára wa sọ òdodo ọ̀rọ̀ o bọ́lá bá ta sọ́ọ̀lẹ̀ fún ẹ̀mí ìbá tẹ̀lé àsọ́ọ̀lẹ̀ ọlọ́run èyí ó máa ní pọ́blẹ́mù sọ́ọ̀tù lùkùmọ́ náà ayá 14 bínú ìwàlìdé ní ìbáadà àzíma tí a fi mọ̀mọ́dé tóbi tó ìjọsìn tó tóbi ní ọlọ́run ní ká máa ṣe dáadáa sóbí ipé ká fún òbí ní ìwọ rẹ̀ lẹ́yìn ìgbà tí ọ dárúkọ tara rẹ̀ ọlọ́run dákọ ọlọ́run bàbá rẹ̀ sọmọ̀ pé jù rẹ̀ lọ àbí tọ̀ tàbà ṣe dáadáa oyé tàlákọ́kọ́ ṣe dáadáa bí ìyá àmọ́tọ́ wọ́n pàpọ̀ wọ́n láti ẹgbẹ́ káṣẹ̀ ìṣẹ́wà yìí tàlákọ́kọ́ tẹ̀lé bàbá torí pé ìyá ń bẹ lábẹ́ àṣẹ bàbá àbọ́ wọn fẹ́ ṣe dáadáa wọn fẹ́ fún wọn ní nǹkan tàlákọ́kọ́ tàkólé kàlérí ẹ̀ ìyá àlẹ́bìlọ́sọ́dọ̀ ẹ̀ ẹnìkan wọ́n bá nẹ́bà Muhammad sallam orí annabi ó ní nílé ayé tí a wà yìí tá ń gbé yìí ta ni àkọ́kọ́ tó jẹ́ pé ó ní ẹ̀tọ́ ká ṣe dáadáa sí nínú gbogbo àwọn ìdá tó wà láyé ẹgbẹ́ tó ànábì mú ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ lákọ́kọ́ tí kẹ bá dé ìyá rẹ̀ lákọ́kọ́ yà kẹrẹ lù wọ́n sì yà lù bàbá náà bọ́ọ̀ bá yà lù bàbá ọwọ́ náà àmọ́ ọ̀dọ̀ ìyá lọ́kọ̀ọ́kọ́ ṣe kí ni lọ́kọ̀ọ́kọ́ gbà lọ torígbà tí bàbá dájọ́ tọ́jú ọ̀bá ti délé ìyá lókù ti rán wàhálà ìyá ní fọ̀tọ̀ ìyá ní sí dáadáa sí àníbi ìyá rẹ̀ ni ó tún bèèrè ó ní lẹ́yìn ìyá mi kọ́ àníbi ní òmùkà àníbi ní ìyá rẹ̀ náà lọ́tún kà ó tún bèèrè ó ní ànílẹ́yìn ìyá òkà àníbi ní súnmọ̀ òmùkà ìyá rẹ̀ náà lọ́tún kà àníbi sọ fún yín pé ẹ̀mẹ́ta nígbà wá bẹ̀rẹ̀ pé tàwa ni ó tún kàn lẹ́yìn ìyá òun àdẹ́bìnrin fún àbúkà ó sì wá kan bàbá rẹ̀ 3000 àti 1000 sí bákan náà ni ìyá nídìí owó bàbá nídìí owó ọ̀dọ̀ ta lọ́kọ̀ọ́kọ́ yà ọ̀dọ̀ ìyá yà fa ìyá mi alájì ńkọ́ bàbá ńkọ́ wọn náà wà lé ẹ̀ mọ́fẹ́ lọ lè wọn kí ẹ̀kọ́kọ́ sọ ti yín wọ́n sẹ̀ wá lọ lè bá bàbá ńlé ọwọ́ àṣẹ ti bàbá náà fún ọlọ́ọ̀bá aláwọ̀ ní wàbùdù láhà ọlọ́ọ̀dí ẹ máa sìn mí kí lọ́lọ́n torí ọ̀dá àwọn jama ẹ̀sìn ọwọ́ ni wà láti ṣerékù bí iṣẹ́ á ọlọ́ọ̀dí ẹ máa sìn pẹ̀lú mi ìsànà ọlọ́wọ́ bá lé ẹlẹ́ẹ̀kejì tó kàn lẹ́yìn ìgbà bá ti iṣẹ́ bọ́ tẹ́ẹ̀ mójúmọ́ tàwé nìyí ẹlẹ́ẹ̀kejì tó kàn kí lọ́kàn jama kí lọ́kàn jama lẹ́yìn tàwé nìyí kí lọ́kàn ó kù sọ́lá sọ́lá lọ́kàn wọ́n agbódò ọlọ́wọ́ bá ní kínú ọ̀rọ̀ ni ó kò tó ká sí dáadáa sí ìyàwó ọlọ́run tẹ́lẹ̀ bá ti gbà mí gbọ́ táàtẹ́ sì ń kírun wọ́n bí lè wá lè dẹ́ ní ẹ̀sánà ìyá yín ló tún kù tẹ́ṣe kí ni tẹ́ṣe dáadáa sí àti bàbá yín sọ́tù lukumọ́nà àyà 36 ó dá àyà mélòó tí mo kó lè dẹ́ ọlọ́ọ̀bá aláàzọ̀ nínú àyà takọ́kà yẹ aláwọ̀ ní ṣkúrì lè ọlọ́run ní dúpẹ́ fún mi wàlúwàlú dẹ́yìká kó o sì dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì ọlọ́run fi ọpẹ́ láàrin òun àtàwọn òbí ọlọ́run ní dúpẹ́ fún mi dúpẹ́ fún wọn dúpẹ́ fún mi dúpẹ́ fún wọn dúpẹ́ fún wọn kó o sì dúpẹ́ fún mi tó o bá dúpẹ́ fún mi tó o dúpẹ́ fún wọn o ò dúpẹ́ fún mi tó o bá dúpẹ́ fún wọn tó o dúpẹ́ fún mi o ò dúpẹ́ fún mi ìgbà tó o tó dúpẹ́ fún mi ọlọ́run ìgbà tó o bá dúpẹ́ fún mi tó o tó bá dúpẹ́ fún àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹjá máa lè dúpẹ́ oó ẹ̀yẹ́ máa yá mi ẹjá máa lè dúpẹ́ oó torítọ̀ bá dúpẹ́ ọwọ̀ náà lọ́wọ́ sọ́tù Lukman aya nìyẹn náà wà Allah subhanahu wa ọlọ́run tó wá ṣe ní dandan wípé àwọn òbí méjèèjì dandan ni dandan ni kó ṣe dáadáa sí wọn ló jẹ́ pé òkúkú àlùwàlìdẹ́yìn ìmọ̀ ṣe bàbá àti ìyá kẹ̀bíra tó ní kàbá ìrè ìzòrò ó wà ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbàngbàngbàngbà ni anábìnrin aláwọ̀ hadithukum bí akbar ní kàbá ìrè anábìnrin ẹni ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù kéèyàn máa ń dá lé anábìlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ká máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run wọ́n kó kúrò wà lédè ẹni tá anábìlẹ̀ sẹ́lẹ̀ kejì òun náà ni ká máa gbomi lójú ìyá wa àti bàbá wa ká máa ṣẹ̀ wọ́n ká máa bà wọ́n nú jẹ́ náà ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù lẹ́yìn kí ni lẹ́yìn ẹ̀bọ bídùn wà lédè ni mẹsìfásì al-anbiya wa qada rabbuka allá ta'budu ọlọ́run bá ní mo ṣe ní dandan kẹmọ ṣe dáadáa kẹmọ sí òun ọlọ́run nìkan níbi jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wálé ní a fi dáadáa àwọn òbí sílẹ̀ àwọn atara mọ́ ẹ̀sìn nìkan akẹrùn agbáwẹ̀ amú apá kan lẹ̀ ṣùgbọ́n mi sórí pẹ̀lú gbogbo apá kan tọ́ tara mọ́ yẹn ìrun tó ń kí déédéé yẹ àwẹ̀ tó ń gbà yẹ àti gbogbo àwọn sàárà tó ń ṣe yẹ àti gbogbo àwọn ìwà rẹ tó ń wù yẹ tí ọba ti ṣí ìwà dáadáa sáwọn òbí ń bẹ̀rẹ̀ ó lè padà wà lìjánà ooo àmọ́ ọ̀wọ̀ ọ̀nà kò tó wà lìjánà ló ti jẹ́ pé gbogbo ìbádà tá ṣeun ẹ̀jẹ̀ àgbà pé ọ̀kan gbogbo ẹ̀ ìyá wa àti bàbá wa ìbádà míì lọ́tọ̀ nìyẹn nígbà tó bá gbọ́ ọyé bí ṣe ń sọ yẹn ìgbà náà ló ti gbọ́ lọ́wọ́ ìyá bàbá rẹ̀ ti kú ẹ̀ ẹ̀ ń bò ti kú ńkọ́ ọlẹ́tọ̀ lérí ẹ̀ bàbá rẹ̀ ń bẹ láyé ìyá rẹ̀ ń bẹ láyé àbẹ́nìkan lọ́wọ́ àánú àwọn méjèèjì ọlẹ́tẹ̀ ọlọ́wọ́ bá ní waqada rabbuka alla ta'budu illa iyya ọlọ́wọ́ bá ní dandan ní dandan ní o kọ́ ọmọ sí ẹlòmí lẹ́yìn mi ọlọ́run ó tún wá sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ waqada bil walidayni ihsana fún ilé kọ̀dọ́ iná ló fi tẹ́lẹ̀ kejì ó tún wá sí dandan qada awjaba bil walidayni ihsana ó tún wá sí dandan bó ṣe ṣe kọ́ ọmọ ṣe lómi àfọlọ́ ní dandan ó tún wá ṣe kọ́ ọmọ ṣe dáadáa sóbìrẹ̀ náà ní dandan dandan mélòó lọ́wọ́ bẹ́ẹ̀ ń sìn jama dandan méjì ọwọ́ mú kan ṣe oṣù kejì ọwọ́ lóò ní wọ alágbọ́dọ́ wà lìjánná àbídọ́là máa fẹ́rí jọ lẹ́yìn náà lè kàkẹ́ bí ọ̀dà tó mú kaba ìrìn zònú ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni. bẹ́ẹ̀ wà ní bẹ́ẹ̀ ni mẹ̀sìfàtìlà ń bẹ́yà ẹjẹ́ alọ́lẹ̀ mọ̀ yí pé ìmọ̀ sí dáadáa táwọn òbí wa méjèèjì wọ́n ní ọjẹ́ iṣẹ́ gbòógì nínú àwọn iṣẹ́ àwọn ànábì ọlọ́run báwọn ànábì ọlọ́run bá bí wọ́n ṣe tó wọ́n sì ń sàkólé kan lérí bàbá wọn àti ìyá wọn èyí tó ní bàbá àti ìyá ń sàkólé kan lérí ẹ̀ èyí tó jẹ́ pé ìyá nìkan ló ní ń sàkólé kan ní eré ẹ̀ ọlọ́run wá gbé ìtàn ànábì yáyá àti ànábì Ìsá ọlọ́run gbé wá fún wa ní Kùránì àníyàn ni má as-salatu was-salam ọlọ́run sọ nípa nẹ́bí zakariya ọlọ́run bá ní wàhánánà mìlàdúnná wàzàkátà ń wọ́ká na takíyà ọlọ́run bá ní ah, èyàn dáadáa òun náà ní zakariya èyàn tó má olùbẹ̀rù ọlọ́run aláàánú èyàn rẹ̀ ní ọlọ́lọ́bẹ̀rù ọlọ́run wà bá rán bí ó sì máa ṣe dáadáa sí bàbá àti ìyá rẹ̀ torí ẹ̀ ló ti di olùbẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run ọmọ ya ìyá rẹ̀ ń gbélé àlàpà wọ́n fi pop omi ń sílé lẹ́gbà tọ́ rẹ̀ tán ah ilé kò ń gbé o ilé kò ń gbé yẹ ilé yẹ bó ṣe dáké yẹ àlàpà ni àwọn tá a bá mọ̀ ọ́ tá a mọ̀ ọ́ tá a máa tọ́ ọkọ sí ìyá rẹ̀ ti dé ilé tó fi pop tó fi bàjẹ́ yẹ àwọn mọ̀ pé ilé àlàpà ló ń kí ni ló ń gbé wọ́n tó wọ́n sọ aṣọ rẹ̀ dá aṣọ rẹ̀ pọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ èkísà èkísà ni wọ́n náà wọ̀ báṣẹ òkọ́ da tó kún fìtì rẹ̀ tó àwọn tá a bá mọ̀ délé èkísà lọ́wọ́ ọlọ́wọ́ bá ní anábì Yahya ọmọ Zakariya wọ́n bá rabi wárí bẹ́ẹ̀hì ó da sí Zakariya ó sì da sí ya rẹ̀ walam yakun jabbaran jabbar asi jabbar ni mustakbir onígbèraga ọ̀dàgbà tán ó fi ọlá àti orogún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó fi dàgbà ọwá dàgbà tán ọwá ń yẹ̀yẹ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́run ní yáyà ìṣe jabbar kìí ṣe asi kìí ṣe àṣeyáṣe bàbá sọ́tò Maryam aya 13 àti 14 ọlọ́sùn ànábì Ìsá náà alayhi salatu wa salam sẹ́mọ̀ bó wọ́n ní bàbá tiẹ̀ gbàdálọ́wọ́ wa sọ̀rọ̀ ọlọ́ni wa barram bi walidati ìwà tí ànábì Ìsá alayhi salatu wa salam ìgbà ọlọ́wọ́ bá sẹ́mi lọ́mọ alálùbáríkà ó sẹ́mi ní ọmọ lóríire ó ní wa barram bi walidati ọlọ́wọ́ níbi wálìdé yìí ọlọ́wọ́ níbi wálìdé yìí torí ìyá náà lóyún ẹ̀ ọlọ́wọ́ bá ní àdébẹ̀yí sá ní ọlọ́wọ́ bá ṣe mí ní ọmọ olórí eré fún ìyá mi eré ìtẹ́ni tí ń sọ̀rọ̀ yóò wàlàmùyẹ̀já ní ní jẹ́bàárà ní ṣẹ́kìyà ọlọ́wọ́ ò ṣe mí ní jẹ́bàár kò ṣe mí ní ọmọ burúkú ọmọ onígbèrágá síyá rẹ̀ ṣẹ́kìyà kò sì ṣe mí lọ́mọ ń bàyẹ̀ ní má ṣẹ̀kílù gẹ́gẹ́ fúnra rẹ̀ òun náà lẹni tí ń ba ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ló jẹ́ tolúdé ìyàbá ti jẹ́ ṣẹ̀kílù yóò máa dùn bèrè nú olórí ibú ni wọ́n gbé ṣẹ̀kì sọ́ọ̀tù Mariam aya 32 lọ́la ti eléyìí a máa pàtàkì ìmá ṣe dáadáa báwọn ànábì ọlọ́run ṣe tó wọn ò fojú kékeré wọn ò fi mú ìmá ṣe dáadáa sóbi wọn ò fọ́ tẹ́tẹ́rẹ́ wọn ò fi mú sẹ́mi àti ẹ̀ta àwa tó bàtà àwọn ànábì ọlọ́run dáhùn ní àti di sheikh àti di stars bí ààrẹ bá ń bọ̀ wá tó rumi lórí tó bá jẹ́ md gbogbo kọ́mpìnì ayé ọgbọmi lórí ẹ̀ ọlọ́run ní kí ààrẹ ó sì máa tarú bóyá kò tí ì sábàyọ tó fi máa fún ọ lójẹ́nulé ọ wọ́n sáàsì tó ha gbogbo koran hafizu oru ìlú hafizu ọba ya rẹ̀ lọ́ta ẹ̀yẹ́ wáyá mi yìí sí ń bọ̀ wọ́n sí bí àwọn ẹ̀tọ́ àwọn òbí wa gbogbo kí ó tọ́ bá ké tọ́ ọba ti ṣe dáadáa sí àti bàbá rẹ̀ olórí ibú lọ́lọ́gbìọ̀ gbogbo owó tọ́ bá ní tọ́ ọba ti ṣe dáadáa sí àwọn àti rẹ̀ olóòṣì lọ́lọ́gbìọ̀ bílùmọ̀lẹ́dẹ́ ni bá jẹ́ sọ مقدم على نوافل الصلوات والجهاد جهاد دندن أبي دندني زما في أبا وجا جهاد الدفاع أفل الدعوة بواوا جهاد كان جهاد كان بتجد على اللي باعوا تاتي من بو علي فادي ولو جوانا أنا جوانا دوا أنا كلمة نبوة محمد صلى الله عليه وسلم àfáwà abdullahi ibn mas'ud sáàlá rasulullahi sallallahu alaihi wasallam wọ́n lè bí annabi wọ́n láwọn bẹ́ẹ̀ lọ́wọ́ annabi pé ayyùlá amali abdalu iṣẹ́ rẹ̀ wo lọ́lájú qala as-salah ala waqtiha annabi ní iṣẹ́ rẹ̀ tó lọ́lájú lẹ́yìn gbàgbọ́ annabi ní kẹ́yìn mọ́ kírò lásìkò ẹni qultu mo tó wá sọ pé ó tó máa yìí iṣẹ́ wo ló tún ní ládájú lẹ́yìn máa kírun lásìkò kọ́ọ̀dà fún máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àlìdé àlẹ́bí ní kọ́ ọmọ ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà lọ́tún kan lẹ́yìn sọ̀lá èyí ni ìran ọ̀rọ̀ yẹn ní ohun bọ́wọ́ jẹ́ ìrun náfìlà bá ní kó o jíṣẹ́ fún ìyá rẹ̀ ó ní ládájú kó o yẹn ẹgbẹ̀rún náfìlà lọ ìyá rẹ̀ lọ àwọn iṣẹ́ nàwáfìl kò tó ká mọ́sí dáadáa sóbi wa a máa rọ ọ̀rọ̀ ẹ̀yà alẹ́bí lóòlù àkọ́kọ́ alẹ́bí lẹ́lẹ́lẹ́ lọ́wọ́ àkàrí mọ́sí dáadáa sáwọn òbí wa tó mọ̀ kúrò táàrí mo tó wá bẹ̀rẹ̀ pé òun ló tó kàn nínú àwọn iṣẹ́ rẹ̀ lẹ́yìn alẹ́bí wa ní aljihadu fi sabilillah lẹ́yìn lọ́wọ́ kan jihad tó jẹ́ pé nìkan wọ́n lọ́wọ́ fẹ́ lọ sí jihad alẹ́bí náà ayé wa máa lọ lè jagun lólé máa lọ lè súnmọ́ lọ́wọ́ wa pẹ̀lú ìmọ̀ ti dáadáa sọ́wọ́ òbí àti bàbá rẹ èyí tí mo ní kò ṣe yẹ ọlọ́lá jù yìí tọ́fẹ́ ṣe yẹ lọ lẹ́mìnì jihadi náfìlà ni lọ́dọ̀ àwọn àlùfáà wọ́n ní jihadi náfìlà ni ẹ̀yọ́ màyá mi alìmọ̀káfíwó mọ̀nà àtọ́kọ̀ àlídà anábíà Muhammad sallam anábìnrin ẹnìkan ta alẹ́sọ pé yá ọ̀sẹ̀ fún bàbá lórí òun náà lẹni tí wọ́n mú bàbá rẹ̀ lókun ọrú tọ́wọ́ lọ lè túlẹ̀ pẹ̀lú owó gọbọi anábì ni wálé ayé jìzì wálé dùn wá nídà anábì ni ọmọ kan ní dáadáa kan tó lè ṣe sí bàbá ẹ̀ ọ̀rà mọ́tò fún ọkọlé fún ọfẹ́yàwó fún bàbá ẹni wọ́n tọ́jú ọmọ bàbá gbogbo dáadáa dáadáa ló ṣe anábì ni gbogbo dáadáa yẹ ọ̀sọ́mọ tó lè ṣẹ̀fẹ́ tán ògbé bàbá rẹ̀ lọ́mọ́kà ògbé lọ London ògbé lọ Amẹ́ríkà kó lè gbádùn òtí ìsìn kankan ọ̀sọ̀ fún bàbá rẹ̀ òtí ìsìn kankan anábì ní kò sí ìtọ́ máa lè ṣe fún bàbá rẹ̀ tó lè fi ṣe sán ilà ìrẹ́jì dáhùn mamuluka àfi tó bá bá bàbá rẹ̀ lóko ẹrú fáyẹ̀ ṣẹ̀ríyà ọwọ́ lè lè ra bàbá rẹ̀ wálé fáyẹ̀ òtíkọ̀ ọwọ́ bọ́kùn lọ́rùn bàbá rẹ̀ sẹ́mọ̀ pé bàbí ìgbà tó tún sọ̀rọ̀ báyìí dọmọlábí padà ni anábì ní bàbá rẹ̀ tí ò wá sí lóko ẹrú mọ́ tọ̀ gbogbo dáadáa tó bá ṣe pè é ọfẹ́ ṣe dédé ẹ̀ alámọ̀tòrúgbẹ̀ lára nínú àwọn tàà fi ma pàtàkì masídára sóbi gbogbo àwọn tàà kéwú àwọn tàà kàwé àwọn tàà kọ́ṣẹ́ ṣe rí gbogbo iṣẹ́ tó jẹ́ ìbáadà tàà fi ń súnmọ́ ọlọ́run tàà fi ń wá ìyọ́nú ọlọ́run tàà fi ń wá ojú orí ọlọ́run gbogbo kan tàà fi ń wá ojú orí ọlọ́run gbogbo táà fi wá ojúlé ọlọ́run pátá ọkọ̀ rẹpẹtẹ o lọ́sàn-án lóru wọ́n ní ọlọ́run bá aláwọ̀ máa yọ́nú sí wa lérí gbogbo àwọn nǹkan táà fi wá yọ́nú ọlọ́run pẹ̀lú mọ́jẹ̀mú káwọn bàbá wa àti ìyá wa máa yọ́nú ọlọ́run yọ́nú sí mi ọlọ́run yọ́nú sí mi ọwọ́ ń sàwọn iṣẹ́ tọ́pọ̀ rẹpẹtẹ àmọ́ bàbá àti ìyá ń sunkún wọ́n lọ́lọ́wọ́n lè yọnu sí ọ ó dìgbà tí wọ́n bá yọnu wọ́n ní ìgbà wo láàmọ̀ tọ́lọ́ ọba aláàbá ń bínú tọ́bá rẹ̀ èèyàn bára bá ti ń gbóná èèyàn mọ̀ pé malaria ni àwọn symptoms àmọ́ àbí ìgbà wo ló ṣe mọ̀ pé ọlọ́wọ́n ọba aláàbá ń bínú sọ lókè ọba tó rí ọba tó lè débi tọ́wà ìgbà wo lọ́mọ̀ wọ́n ní mọ́ dáadáa láàmú gbogbo àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá ti ń ṣépè lé ọ tí wọ́n ń sunkún lé ọ lérí wọ́n ní ìgbà yẹn náà lọ́lọ́wọ́ bá aláàmú bínú sọ ọlọ́run yọ́nú àbí ń bínú ìhà tá a bá kọ sí ìyá wa àti bàbá wa ni yóò ṣe kí ni ni ṣàlàyé fún wa ìwọ́n náà bó ṣe dèkó lẹ́tọ́ ohun mi ìyàbí ọ̀tọ́ ń gbọ́ mi sìn ìwọ́n náà ti mọ kò tọ́ wà báyìí kọ́lẹ̀ lẹ́ẹ̀tì rí mọ́ ó sì wá yọjú lẹ́gbàá tó pé thirty five years ọgbọ́n ẹ̀mọ́ ṣe dáadáa sí ipò ṣe ẹ̀kúnlẹ̀ ó fún yẹ lóyún ó lè san dáadáa rẹ̀ tán tẹ́wàá fún yẹ lóyún bóòlù ó ṣe wáyé wọ́n ní ìyá wa bó ṣe bí wa òun náà ló jù wálẹ̀ kò dólé ọkọ ìyá náà wá lọ wọ́n wá lọ ó lè lọ́kọ̀ mí kọ̀yà sí wa bàbá nìkan ní ìfẹ́ wàhálà tó bá di ọlọ́ọ̀lọ́lá tó tó di ọlọ́lá tán bí àrẹ bá yọjú ọgbọ́dọ̀ rárá o torí pé nígbà tí ń gbé nígbà tí ń gbé gbígbé ọ̀kan nínú àwọn gbígbé tó gbìn yẹ kò sí tó lè ṣe fún tó lè ṣe dédé ẹ̀ tẹ bá rí lórí tó lè wọ́n bá mọ́mí ìjà ọwọ́ àti mọ́mí àwọn òsì ní ọwọ́ ẹ̀ báyìí àfẹ́rẹ́ orí bú ni àfẹ́rẹ́ ẹni tọ́lọ́ ń bínú sí òun náà ni ànígbà mi ni wọ́n ní bọ́dà wọn ló ti bá bàbá sọ̀rọ̀ ló ti tó bí ọdún mẹ́ta nígbà àwọn fẹ́ parí ẹ̀ ah mo ní ọdún mélòó wọ́n mẹ́ta ló ti bá bàbá sọ̀rọ̀ ọdún kẹrin ọdún karùn-ún tó ti bá bàbá rẹ̀ sọ̀rọ̀ gbẹ̀yìn ní ẹ̀wọ́n ń sínú àwọn olóríire ẹni tọ́lọ́wọ́n bá aláwọ̀ yọnu sí àfi tó bá dé pé bàbá ń bínú sí ọ nítorí pé wọ́n fẹ́ kọ́ ọ tako tọ́lọ́wọ́ wọ́n á lọ tako ọwọ́ lóun bínú sẹ́rí bínú rẹ̀ kankan orí sékí ni ọlọ́wọ́ yí padà ni bàbá ní kọ́ wá fẹ́ bọ́ wà mí ẹ̀hẹ́ wọ́n jẹ́ àdáka àlẹ́ kàbí máa lẹ́sẹ̀ lẹ́kàbí ẹ̀lẹ́mọ̀fẹ́lá tó tẹ̀ àrùmà ọlọ́wọ́ bá tẹ́ wá ní kọ́ mọ́dà ọlọ́wọ́ ìyá gbé kiri wá látọ̀lẹ̀ àwọn fún ìjọ́lá bí ó ní sẹ́rí rákólísì òkúta mẹ́ta tó wà ní èyí bẹ́ẹ̀ bá ti mú kò tó bàjẹ́ fún ìyàmá àwọn olókúta mẹ́ta òkúta mẹ́ta àwọn alọ́gbọ̀gún àwọn látà òzámà látà òkúta lọ́pọ̀lọpọ̀ wọn ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa tí bàbá rẹ̀ bá ní kọ́ wá ṣẹlẹ̀ ọ̀hún nídàlóhùn tó wálé òun bínú ìwọ ọkàn balẹ̀ ẹni tí ó sáyẹ̀ sí ìbínú rẹ̀ ẹ òun ní ìtú yọnu sí wọn. láàfin ní dàrú wípé ẹ ṣe bí ẹ̀yin náà lẹ́ni kọ́ ọmọ tẹ̀ láṣẹ mo ṣèlú kó kúlẹ̀ fún mi. mo ní kó wá gba kíní yìí pé kíní yìí ìlànà ẹ̀gbọ́n rẹ̀ lò tẹ́fi lówó olówó lò bí ṣe bínú sí ọlọ́run bínú sí ọ̀yọ́ ọ̀dà ọlọ́run bínú sí ni ọlọ́run ní tọ́wọ́ mú ní pẹ́kẹ́ wá sẹ́wọ́ ọlọ́run ní mọ́tẹ̀ láwọ̀ òbí ẹ̀rọ ìgbà tó wá parí ẹ̀kọ́ ní wàṣọ ibò fún màtí dúnlá màrúfà àmọ́lé ayé ń bí ẹ̀sìn dáadáa sí wọn torí kò sí dáadáa tẹ́sì sí wọn lọ́rùn mọ́ ti dúnlá ọfẹ́ jẹun ọ̀rà ń jẹ fún bàbá abọ́rẹ̀ ọ̀rà ń jẹ fún ìyá Sunday ọ̀rà ń jẹ fún bàbá alẹ́bọ ọ̀rà ń jẹ fún àfúnjáde àbí bàbá rẹ tí ń wéré olóńgbò àti ọ̀gá gbígbẹ ọ̀fun lásọ wọ́n máa ṣẹ̀tọ́ tó wáyé kó ṣe kí ni kó ṣe tọ́wọ́ lóhun ń bínú torí pé òun ṣe súnmọ́ òun nílé kí ni oníkọ̀ ọbọ̀dẹ̀ ìlúbàbù náà òun nílé ọ̀rùn ọlọ́run ní kọ̀ ọbọ̀dẹ̀ ìlúbàbù bàbá rẹ̀ ní kọ̀ ọbọ̀lẹ̀ tàbílẹ̀ ọlọ́dẹ̀ àwọn méjèèjì oúnjẹ tó ń fún ọjọ́ ìlú ọ̀rẹ́ kọ́lọ̀ ní kọ̀ ọbọ̀dẹ̀ ìlú ọ̀rẹ́ lónìí kí gbogbo àwọn bàbá táwọn máa ń kọjá yìí wá nígbà fáwọn mo ti bínú sí mo ní kọ́ máa dọ̀bálẹ̀ fún mi olóòrùn ní dọ̀bálẹ̀ mo ti bínú sí ní ah, ìbínú yìí kò lè sẹ́mọ́lá ọmọ wọn jẹ̀lú báàbù rẹ̀ lónìí dáwọn ní wọ́n bọ́ tó rà mí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alẹ́bìnrin ní àwọn mẹ́ta kan bẹ́ alẹ́bìnrin máa ṣépè léèyàn ìpínlẹ̀ ó múyàn láì ní nídi sàrá ẹ̀yọ́ máa yá mi ilé mi yẹ̀sọ́ àdùn kẹ́lìmù tọ̀yíbù wọ̀lẹ̀ àmàlù sọ́lẹ̀ yẹ̀rẹ̀fà nígbà míì iṣẹ́ rí bí sàrá ìmọ̀ jẹ́ kí àdó àtàṣe kó tètè gbà sẹ́láwọ̀ eléyìí Ànábì ní tàlásùn ni Ànábì láwọn mẹ́ta kan bẹ́ẹ̀ Ànábì ní tàlásùn dàwátìn Ànábì ní e, ìpè àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ àbádọ́ àwọn mẹ́ta mustajabātun Ànábì ní tí wọ́n bá ti lè wí báyìí Ọlọ́run sì fàṣẹ sí wọ́n sì pèrè àbí wọ́n sàdúrà lā shakka fihinna Ànábì ní ẹmọ́sẹ̀ méjì alákọ̀ọ́kọ́ da'watul mazlūm ẹni tá a sàbòsí fún tọ́wọ́ sẹ́pẹ̀lẹ́yàn ẹlẹ́ẹ̀kejì dáwọ́tù musafir arìnrìn-àjò tó sì pèlè yàn ẹlẹ́ẹ̀kẹta dáwọ́tù wàlìdè ètò tí bàbá àtìyá bá ṣẹlẹ̀ yàn wọ́n ní èèyàn lè mú jẹ́ bàbá kan bẹ ilẹ̀ lárúbáwá nígbà ọmọ rẹ̀ wí ọmọ ìwọ́n sì gbéraga lórí olùkúrò ọ̀sán lè lárúbáwá bẹ̀ lórí Yorùbá ní pé olùkúrò <laughs> ọmọ jáde báyìí ó gbé mọ́tò lọ́bàgbé mọ́tò jáde àti bó ṣe gbé mọ́tò jáde bó ṣe sáàtì mọ́tò yẹ ètò bàbá rẹ̀ tí ń tẹ̀lé ọkọ̀lẹ̀ fi mọ́tò gba síbì kan lọ́bà jáde láyé bàbá dé mọ́síláṣí lẹ́yìn zóòrì lásìkò zóòrì bàbá dé mọ́síláṣí lásìkò zóòrì wọ́n rí ọtún dá sórí wọ̀rí mọ́síláṣí nígbà ọ̀dọ́wálé ọkọ̀ àwọn ọlọ́pàá ní kọjá àwọn pé bí wọ́n máa kó kú sí nígbà wọ́n débẹ̀ wọ́n béèrè lọ́wọ́ bàbá pé kí lórúkọ ọmọ yín bàbá sí orúkọ mẹ́ẹ̀ òun lọ́wọ́ nínú gíníta gbé síbẹ̀ yẹn ásídẹ́ǹtì ni àsìkò tí ó lásídẹ́ǹtì yẹn kò ju bí ọgbọ̀n sẹ́jú lọ sí bàbá rẹ̀ sépèlè má gbé ìpè òbí rẹ̀ o bá ti gbèpè ọ̀rọ̀ rẹ̀ ti lójú tún yẹn kò sí dáadáa kan tó ṣe láyé mímá ọ̀rọ̀ tó lọ náà ó lè di yàrá mẹ́rin wọ́n lọ́mọ́sà sọ́ni ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa pọ̀ kí ló dé táwọn bàbá yìí àti ìyá yìí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí dáadáa alákọ̀ọ́kọ́ ọlọ́npàṣẹ àti káàbáka àti sàlàyé ẹlẹ́ẹ̀kejì àwọn ọlọ́nkádàrá tá a gbára wọn jáde àmọ́ gbàgbé ìpìlẹ̀ rẹ̀ wọ́n gbàgbé ìpìlẹ̀ rẹ̀ wọ́n gbàgbé ìpìlẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n ṣe wàhálà lérí jíjẹ lérí múmu lérí aṣọ lérí oògùn lérí skul lérí wọ́n sáyé sùn àsìkò tó ọba ti ń sùn ìyá rẹ̀ máa ń sùn bọ́yá tó ọba mọ̀ dáadáa ọmọ tí wọ́n náà bí wọ́n náà fi wúra rẹ̀ wò àsìkò tó ọmọdé bá ń gbóná ara tẹ̀ nínú òsì máa gbóná inú rẹ̀ dùn àsìkò tí ìyá bá sùn ọmọ ti sùn ni tọ́wọ́ wọ́n sì ti ń jí báyìí ìyá náà tó jí nìyẹn wọ́n ní wọ́n dààmú púpọ̀ ọ̀sán wo primary school secondary school high institution ọwá di ọlọ́rọ̀ ọ̀dọ́lọ́lá ọ̀wá yà sí bàbá rẹ̀ ọ̀yà sí ìyá rẹ̀ láàlá tó lókè ibo ni wọ́n ní bọ̀ yẹn jama ilẹ̀ ni o tó bá ti fẹ́ wálẹ̀ lọ́dẹ̀ túbá lẹ́sẹ̀ dáadáa sí àwọn tó lọ ń lò sábàbí tọ́ tẹ̀wọ́n gòkè tí wọ́n bá tọ́jú rẹ ò ní lẹ́kọ̀ọ́ tí wọ́n bá tọ́jú rẹ ò ní dàgbà tí ọmọ yóò jẹ tó ọmọ yóò aṣọ tó ti wọ̀ ọmọ yóò oògùn tó ti lò ọmọ yóò agbó owó tí wọ́n dá lọ́sibítù ẹlòmíràn tó fẹ́ rúkìá fún lọ́dà fún rúkìá nígbà tó ń ṣe kátàkátà bàbá yẹn kó gbogbo owó tó yẹ kó fi kọ́lé owó tó yẹ kó fi ra mọ́tò owó tó yẹ àwọn àgbàkọ́ gbogbo tí àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n ṣe fún wa nígbà kékeré làwọn náà ṣe fún wọn tí wọ́n bá dàgbà lọ́lẹ̀ mú lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n tọ́jú rẹ̀ ìwọ náà tọ́jú wọn wọ́n ra sọ náà ra wọ́n fún ọ lóúnjẹ náà fún ọ wọ́n gbé wọ́n bèèrè ọjà lágbo wọ́n náà máa gbàgbé mú bàbá àtìyá tọ́bá rẹ̀ wọ́n gbogbo táwọn bàbá yẹn ṣe pátá làwọn náà ṣe lọ́jọ́ alẹ́ kọ́dà nígbà míì ọlọ́run máa ní kí òbí ẹlòmí ọ̀dá àgbàdo bíi pé ló ń ṣe tábà fún ọ ìwọ́n náà padà tábà fún ọ ni ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ọ̀tọ̀ ọmọra ìyá rẹ̀ ti darúgbó wọ́n wà nínú yàrá ọwọ́ sọ fún ọmọ rẹ̀ ọkùnrin pé ìwọ ọmọ mi mo fẹ́ lọ ọmọra àmọ́ ìtọ́jú ìyá èmi ni máa ń gbé yàrá ṣègbọ̀nsọ̀ rẹ̀ ojú wá sì ní pé kí ìfìyálẹ̀ kí wá ní ìlọ sí umura umura sì ní ládàbẹ̀ òtó ládà ìyá sì ń bá ṣe gbòtí ìbá yẹjú gbèsè rẹ̀ ẹ̀rí ọmọ dáadáa lẹ́sìn ní tọ́ ń tọ́jú òbí rẹ̀ ọmọ rẹ̀ ń wọ́ wọ́n kọ́ sẹ́ni yẹn jẹ́ náà wọ́n lè mà wọ́n wọ́n yóò máa tọ́jú wọn tẹ́fi dé jọ mẹ́ta jọ mẹ́rin ẹ má wọlé yóò máa wá pè láti múra bóòlù ya ṣé ìyá ti tọ̀ sí ìyá ti yàgbẹ́ bóòlù sí ìyá ti rẹ̀ ọmọ ní gbogbo ẹ̀ pátápátá mo ti ṣe kọ́dà ìyá ti sùn wọ́n ti lògùn wọn wọ́n tábà fún wọn èmi náà ni mo wẹ̀ wọn mo mójútó wọn torí ìyá ti dàgbà débi pé ìyá ọmọ ti ṣe mọ́. àbáta wíwọ adarí lọ́wọ́ láti múra ọmọ nígbà ọmọ padà wá dáhùn ọmọ wá sọ fún àfáà pé òun wà nínú tọ́lẹ̀tì pẹ̀lú ìyá ni o ìyá bẹ̀rẹ̀ sí gbọ̀nsẹ̀ tán nínú wọ́n tọ́jú ara wọn àfáà yẹn wá rí ọmọ rẹ̀ tó fi ìbọ̀wọ́ sọ́wọ́ kí ni glove tó máa fi sọ́wọ́ yẹ táwọn dókítà ọmọ ń lò yẹ ó fi bọ́wọ́ àfáà wá sọ pé èwo lòun fẹ́lẹ́ yìí ṣe ó ní òun fi bọ́wọ́ torí pé òun tàbà fún ìyá ni ah! ó ní wọ́n mọ̀ mi ah, mo sì ṣe dáadáa tó yìí ó kú òkú púpọ̀ ọba ti fi ìkẹ́kẹ́ fẹ́wọ̀ èmi ò fi ìkẹ́kẹ́ fẹ́wọ̀ ẹ̀rù ń bà mí kọjá pé bó ṣe fi sọ́wọ́ yìí tọ́lá mi mọ̀ bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀rù ń bà mí wípé bó ṣe fi sọ́wọ́ yìí ìtì yàbá rí kí ọmọ máa rò pé ọ̀fẹ́ kí ẹ̀gbìn ara àwọn kọ́kàn ọ̀la òun kórìíra àwọn tó jẹ́ pé ìyá yẹn ni bàjẹ́ pé èmi ní fi nǹkan sọ́wọ́ fún kọ̀fẹ́ fọwọ́ kàn mí kọ̀fẹ́ fọwọ́ kan gbẹ̀sẹ̀ mi afá ní ẹ̀rù ń bà mí kí ọmọ rò ó látìgbà tó ti ṣiṣẹ́ rẹ̀ ẹ̀mí èlò ṣé ó burú tó ìwà ló jẹba kò burú ẹ̀rọ owó fi tọ́rọ sí kí ni ẹ̀rọ fi tọ́rọ sí ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa ọ̀kan ló àwọn ẹni rẹ̀ ó ní ìyá àti tòun ó lọ́wọ́ máa ń pa mi ó máa ń pa mi ó dàgbà débi gbogbo ọwọ́ sọ fẹ́ ní eré náà ẹni eré pé bó ti wà yìí ẹsìn sí ẹ̀yìn wọn ni gbogbo ẹni ìwẹ̀ta fẹ́ lọ òun pa lọ bẹ̀ tó bá dẹ̀ tó bẹ̀ ilé ìyàwó ilé òkú mọ́ òun gbé kalẹ̀ tọ́wọ́ tó dìrọ̀lẹ́ òun tó lè gbé yàrá lé kò sí mọ́tò gbà òun kò sẹ́sí lọ́wọ́ ẹ̀ ọ̀gẹ́lẹ̀ àwọn ẹni eré ó ní à bóòlù ẹni fi jẹ́ ó àwọn àwọn ní gbogbo tọ́jú kó

inú wọn máa dùn yọ́ máa gbáyì pẹ̀lú ètò wọn pọ́mọ́ wọn àmọ́ ìwọ má parọ́ má parọ́ bọ́ọ̀ bá ń sí jú wòyá rẹ̀ lẹ́yìn inú rẹ̀ máa ń bàjẹ́ ni gbogbo tó wà lẹ́mẹ̀rẹ̀ ni gbogbo náà tètè pàyá má parọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá lójú ọmọ pọ̀ ó kò sí tá lè ṣe tààlẹ́ kọntífáyì ìbò táwọn olè wa àti bàbá wa sí fún wa ẹ̀yẹ́ ma yá mi torí àsìkò wa turuku al-insan àti parí abala fẹ́dùlù bírùlù wàlìdì ọ̀lá tó wà fún ká máa tọ́jú àwọn òbí ó ti yé kálukú amáyàwá amádìsí wa a tún mú àwọn ìtàn àwọn ẹni rẹ wá tó àwọn dáadáa wo bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí ọba ti takò àṣẹ tọ́lọ́ ìyàwó rẹ̀ má bàjá wọn ọwọ́ ni màmá yìí nígbà ó láti gbà yínà lọ́lọ́gbìn bínú sọ lágbàjá mú ní kọmọ́ bọ ẹ̀yẹ sọ̀rẹ́ mọ́ lágbàjá mú ní kọ wá ọwọ́ ni àwọn àjẹ́ pa ọ́ ìyá rẹ̀ ní kọ wálé ọláwọn àjẹ́ fẹ́ pa ọ́ ìgbẹ́jẹ̀ káwọn àjẹ́ ó tètè pa ọ́ àti àwọn èṣù tó ń bẹ̀rù òun náà ni àìṣe dáadáa sí ìyá rẹ̀ tó ń ṣe gbogbo ẹni bá ti ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ọlọ́mọ yọnu sí ẹ̀ntọ́nà bá yọnu sí pẹ̀lẹ́ ń tọ́pa ọmọ tẹ̀lé ṣe bàbá àti ìyá rẹ̀ lẹ́yìn náà ọyọ́ tẹ̀lé àwọn ọmọ ọmọ ṣàpọ́nlé wọn ju bó ṣe ń ṣàpọ́nlé àwọn gọ́fúnà àtàwọn pírẹsidẹ́ǹtì ìlú ìlọ ìyá mi ìyá mi bàbá mi bàbá mi mami mami dáwọlẹ̀ ń bọ̀ inú rẹ̀ ọmọ lò tí ìyá rẹ̀ máa ń bọ̀ wá kí ọ inú rẹ̀ ọmọ lò tí bàbá rẹ̀ máa ń bọ̀ wá kí ọ wọ́n gbà pé ọlọ́run fẹ́ sóore kan fún ọ fẹ́ sún síwájú nínú bàdà kí ló pé dájú ó pè wọ́n mẹ́rin pè wọ́n máa gbé ẹ́ẹ́ ẹ̀ẹ́dẹ́ kó di oṣù tí ń bọ̀ ẹ̀dọ̀ ní tọba rí pé oṣù tí ń bọ̀ náà lọ́ba dá àmọ́ èsì ló wù mí kí n wá ẹjá ti sóṣù tí ń bọ̀ àwọn ọmọ mi àwọn tí gbọ́ ìyàwó rẹ̀ nú ìyàwó rẹ̀ ní ọmọ sọ iye tí ó fún bàbá ẹ̀ tí ó fún ìyá rẹ̀ ẹ̀yẹ́mọ̀ ìyá mi ọmọ sàpọ́nlé bàbá rẹ̀ ti yá rẹ̀ ọ̀gọ́dọ̀ àwọn ẹni rẹ̀ onílọ́mọ onítorí e- e- eruku tọ́ba ilé sẹ́sì yà wọn lójú òun gbà pé òun ti ṣẹ̀rẹ̀ àwọn ọ̀kan náà wọ́n ẹni rẹ̀ ọlọ́run máa sàpálẹ̀ yà débi pé òun èyí e bá ń bá jẹun tí a bá wá jẹun ah ẹ̀rọ ìwọ̀n bá wọn. onítorí pé ẹ̀rọ táwọn akó sórí oúnjẹ ó lè jẹ́ pé èyí tó wà ní àárín yẹn òun ni ìyá ti fọkàn sí pé òun ṣe kí ni òun mú ìyá àwọn àti òkèlè kí ń mìtán òun ti sáré mu ìyàwó mú mi o àmọ́ yóò dùn ó ní kó dùn láwọn olóhùn gbà pé òun ti sẹ́lọ̀ ẹ̀yọ́ màá yá mi nílò ẹ̀sìn wa ọlọ́wọ́ bá aláà ọwọ́ akọ sínú àyà yìí tí mo fẹ́ kà yìí ó ní ká máa ṣàdúrà fún wọn kò sí tá a lè ṣe fún wọn àfi ká máa bọ̀ wọn ládùúrà kò sí dáadáa tó lè ṣe àlùkò ká máa bọ̀ wọn ládùúrà àdúrà tó wà sílẹ̀ níbi kọ́lọ́wọ́ bá aláà kọ́bọ̀ ọkẹ́ wọn láyé kọ́bọ̀ ọkẹ́ wọn ní ọ̀run gbogbo dáadáa yẹ kò tó àdúrà ọlọ́ni wọ́n kọ́dá rabbuka la ta'budu illa iyyah ọlọ́run bá ní mo ti ṣe ní dandan ìgbọ́dọ̀ sí ẹlòmí àfi Allah wa bil walidayni ihsana àwọn bàbá ayá ti yá ẹ máa ṣe dáadáa sí wọn mo ṣe ní dandan imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma táwọn méjèèjì tí wọ́n bá dàgbà sí lọ́dọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ìbá sì jọ kan nínú àwọn méjèèjì náà ẹ máa ṣe dáadáa sí wọn tí wọ́n bá dàgbà sí ọlọ́dọ̀ tí wọ́n bá dàgbà sí ẹ ní lọ́dọ̀ tí wọ́n bá dàgbà sí ọ ní ìmáyẹ̀bùlù gánà ìdákà ìbọ̀lọ́dọ̀ kí bàbá dàdí àlọ́ máa gbé ọ̀dọ̀ rẹ̀ ìdákà ọ̀gbọ̀dọ̀ fi wọ́n lẹ̀ torí pé ìwọ́n náà fi wọ́n lẹ̀ nígbà tí ọwọ́ kékeré mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ọmọ tẹ̀lé káàkì ìyá rẹ̀ náà fi wọ́n lẹ̀ tọ́wọ́ jáde lẹ́sàlẹ̀ wọlé nítorí rẹ̀ wọ́n náà mọ́ ti lẹ́ o ẹmọ́ ti ká fún wọn láàrin tọ́lọ́ bá kádà pé iṣẹ́ rẹ̀ kò gbà kó wà nílùú tí wọ́n wà wọ́n wà gbọ́ ọmọdọ̀ fún wọn tí wọ́n máa ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó sí kíni tẹ́lẹ̀ kó ṣe ó pè wọ́n láàárọ̀ ó pè wọ́n lọ́sọ̀ ó pè wọ́n lálẹ́ ọmọ abẹ́rẹ́ àlàáfíà wọn nígbà tó wà lọ́dọ̀ wọn tó ń ṣe kíni tó ń gbọ́dọ̀ wọn kí wọ́n béèrè kán béèrè lọ́wọ́ ìyá ẹ̀ kí wọ́n ní ah Ibrahim àti gbọ́rò rẹ pẹ́ àti gbọ́rò rẹ ti pẹ́ sẹ́yìn náà rí lọ́wọ́ <laughs> àwọn mi lè gbé ṣayé bẹ́ẹ̀ tí ìyá rẹ̀ sọ pé sẹ́yìn náà rí èmi náà rí la ilaha illallah ọlọ́mọsẹ̀ ṣàánú wa ọlọ́mọsẹ̀ ṣàánú wa ṣẹ̀rí ìgbésí ayé wọ́n pa mí wọ́n pa mí èmi ní lọ lóòkè o èmi olóòdé lóòkè o wọ́n má bàa pa mí o ní lọ́ba sọ̀pọ̀lọpọ̀ jẹ́ lẹ́yìn náà àṣà ìbò àwọn kí ni mo pè é tó bá ti rẹ àwọn bàbá tí wọ́n táwọn bàbá tí wọ́n bá ti darúgbó àwọn èbó wọ́n níbi ìkan tí wọ́n máa lọ lè wọ́n gúnlẹ̀ sí ilé ìtọ́jú àwọn arúgbó ni àwọn èbó ti kọ́lẹ̀ yọ́kàn jùlọ rẹ̀ síbẹ̀ yóò sì padà yọ́mọ ìjọba ní wọn tọ́jú rẹ̀ ọlọ́mọsà sọ níbi aburú bẹ́ẹ̀ ẹ má kàwé sórí bú o ìwé ìwé táǹkà yẹn àdáwò tí ń fà fún wa ó ju oore tí ń fà fún wa lọ sàgbé ìyẹ̀gbọ́ ẹ̀mọ́ kàwé àbí toríkọ́lé bá àrí oúnjẹ tó mú kí ó ṣe pé kọ́ kàwé débi pé kọ́ wá máa máa takò òfin ọlọ́run kọ́ máa yakò òfin ọlọ́run kọ́ wá kàgbó òwe sọ́kọ́ gbárùgbó ìyẹ̀sọ́kọ́ má dálé báríkà ẹlòmí àtàsí ẹlòmí pé àtàsí kọ́ wọn náà lọ dọ̀rọ̀ ara ẹrú ọlọ́rẹ́ ẹlẹ́tọ̀ àti kọ́ lè máa lọ lè ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ̀ ọlọ́run bá ní àkójọ́mọ́ máa bọ́yọ̀ kan lọ́kùn fún ẹlòmí lọ́kàn nínú wọn ṣe wáyé àwọn kìlá àwọn màmá àwọn jẹ́ lẹ́nu rẹ̀ ọ̀f kí ló ń gbẹdọ̀ wùf òun náà ni ọ̀rọ̀ tó kéré tí ó bàyá yẹn lójú àti bàbá yẹn ẹlòmí ń búyà rẹ̀ ẹlòmí ń ṣíkúrú bàbá àti yẹ anábìrin màláwónú ma sábà àbá màláwónú ma sábà ùmà anábìrin ọlọ́wọ́ bá ti ṣépele ẹ má wulẹ̀ tuntun bá ma bu ma ẹ má bu ma ọlọ́wọ́ kan bú àìkàwé màmá lọ́yọ́ lẹ̀ tí màmá yẹ bá gbọ́ ìfẹ́ lọ́rọ́ dùn gbogbo ọlọ́wọ̀ kàwé ó ti sísọ ó ti sísọ ọgbọ́dọ̀ kò ṣe ọgbọ́dọ̀ rújú wọ́n fẹ́ ránṣẹ́ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹsẹ̀ mẹ́lẹ̀ nígbà pé ìṣẹ́dáadáa tó bí ní ìbáadà ó gbà tó bá ti fẹ́ sí ìbáadà sọmọ pé àlìjẹ́nà tẹ́ ìfẹ́ wọ̀ oní ọmọ àtìyàn inú rẹ̀ ni kí bàbá àdàtì yára bá ń da ọlá àmú tí wọ́n sá ọ̀rọ̀ iṣẹ́ ó yẹ kí ló ọmọdún ni pé ọ̀rẹ́ fọlọ́wọ́ba alá ọ̀fẹ́ fẹ́ sẹ́lẹ̀ jẹ́nà ńlá ọlọ́wọ́ba alá yọnu sí ọ̀nà gbogbo iṣẹ́ tàbá ṣe pátá ẹja máa ní sí àwọn òbí wa ọlọ́wọ́ba ní wàlá tẹ̀lé harifoma ẹ má jágbe mọ́ wọn wọ́n máa sọ̀rọ̀ ọmọ kékeré wọ́n yọ̀ wọ́n ti dé yọ́ وقل لهما قولا كريما ورتوتتو هنا لكافسوا واخفض لهما جناح الذل من الرحمة gbogbo àánú tàbá wá ṣe fún yí wáxfàd ọlọ́ọ̀bá ní wáxfàd wáxfàd ìjànáfà zúlì nílẹ̀ rahma gbogbo àánú tàbá ṣe fún yí ẹ̀fẹ̀ tẹ́ríbà fún ọ wọ́kú rọ́bì ìhámùhúmá kama rọ́bà yá ní sọ̀gírá ẹ ma wá sàdúrà fún afẹ́kọ́lọ́

ọ̀rọ̀ ẹ̀rọ léyà fún bàbá òun ṣe dáadáa àwọn ọmọ ẹ̀rọ ẹ̀jọ́ lọ àbí ibi ọ̀rọ̀ ti dàgbà ìgbàlọ́ ọmọ ṣe ni ẹ ọlọ́ọ̀bá aláwọ̀ ní ó ní ọbúkùn ọlọ́ọ̀bá ní ọba yìí àádọ́mù máa fi ní fòṣùkù ọlọ́ọ̀nà òun rẹ̀ mi dáadáa àtẹ̀yin tẹ́ torí pé ọlọ́wọ́ bàbá aláforíjì ni wọn tó bá túbá tọ́láwọ̀ ní bí àjẹ bàbá àti yàmá ọlọ́lọ́wọ́ sì foríjì wọn fẹ́tìlẹ̀ ìsìlá 117 ayà 23 25 ẹ̀yẹ́ miami nínú àwọn ìwà àwọn òbí wa kí alákọ̀ọ́kọ́ tá akọ́kọ́ sọ àtọ́à ká máa tẹ̀lé àṣẹ wọn lẹ́yìn náà ká máa tẹríba fún wọn lẹ́yìn náà ká ẹ̀rí ẹlẹ́kẹrin ẹ̀yẹ́ miami onáà ni dàwọ́ sílẹ̀ Islam ká máa tẹ̀ wọ́n sílẹ̀ ìsìlá bá ṣe jòkó lẹ́yìn orí sí mẹ́ta làwọn òbí wa àwọn òbí ẹlòmíì kẹfẹ́rí ni wọ́n ọmọ pẹ̀wọ́n sínú Islam abọ́gibọ̀pẹ̀ ni wọ́n ọmọ pẹ̀wọ́n sínú Islam àwọn míì oníbídíà ni wọ́n ọmọ pẹ̀wọ́n sínú sunna àwọn ni àmọ́kébé kébékọ̀ ní ọwọ́ rẹ̀ èyí sí àwọn ẹ̀sẹ̀ ńlá míì bí àfàṣìjá bí àwọn kama ọmọ wọ́sọ̀kò tó lẹ̀ bàbá rẹ̀ sí gbàgbọ́ àbí ọgbà pẹ́lú ọ̀nà ọlọ́kọ̀ sẹ́bọ́ gbogbo ipò táwọn òbí wa bá wà ẹ má jẹ́ àfi wọ́n lẹ̀ èmi máa ipò tí bàbá tèmi wà àtìyá tèmi wọ́n náà máa ti di ẹ tó bá ti ń délé ọ̀rọ̀ ẹ̀sìn náà kọ́kọ́ bá wọn sọ kó tó mọ́ bá wọn sọ̀rọ̀ bóò ní bọ́bìtà wọn bóò ní oògùn wọn bóò ní aṣọ wọn bóò ní bùkátà tí wọ́n ní torí pé bàbá àwọn àtìyá yẹ ẹni tàbí wọ́n lè kú mọ́ lọ́wọ́ tí wọ́n bá sì ti kú àfikún wà lìjánà yóò jẹ́ ìdùnnú fún ọ náà tí wọ́n bá ti wà lìjánà ọ̀ láti yọrí ọ̀fẹ́ kí iná gáàsì kó dé bàbá rẹ̀ àbí ọ̀fẹ́ kí iná rò kó dé ìyá rẹ̀ lójú ọ̀la sinidà fún àbí ẹ̀hẹ́n ọmọdútó àlábí àyá torí pé kọ́bọ̀bà àmà rẹ̀ kọ́bọ̀bà àmà fílì nira kí ló wá dé sọ́wọ́ àmà wo kí ló dé sọ́wọ́ wá wo òbí rẹ̀ ra tí ó wà lọ́lẹ̀ ìwọ̀ náà ọlọ́run lọ́run anábìrà Ibrahim alayhi salatu salam ọlọ́run gbé tán rẹ̀ wá nígbà tó lè bá wadkuru fil kitabi ibrahim ọlọ́run bá ní a ti fẹ́ sínú kíra ọ̀rọ̀ anábì ibrahim innahu kana siddiqan nabiyya olódodo anábì ibrahim anábì ọlọ́run ni ìdíkọ́lá lè abíhi nígbà tí ń sọ fún bàbá rẹ̀ ya abat ó ní wọ bàbá mi ó kún pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ikima pẹ̀lú làákàyè ẹ̀rù wọlé tilẹ̀kùn mọ́ra yín wọ́n ti bàbá ti yá ọmọ wọn sọ dodo ọ̀rọ̀ ọlọ́run náà níbi ìbúra mo ní límọ̀tá àbùdù wọ bàbá mi kí ló lẹ́tọ̀ wá ń sin máàlá ìsìmáwò ní tí ó gbọ́rọ̀ wà láyé bùsùrù ní tí ó rí náà wà láyé jìnnì ẹ́ àǹkàṣe á ní tí ó ní kankan tó lè ṣe fọ́ nínú àwọn kan tọ́lọ̀ mọ̀ ṣe. ya abati wọ bàbá mi ní kò ní jẹ́ àyè mi nàlẹ́ èmi ti kéwù mo ti nímà mo ti tẹ̀síwájú nínú àgbóyè ẹ̀sìn máàlámù yáàtìk ìmọ̀tẹ́yìn òní nígbà bí wa tẹ̀tẹ̀bẹ́ ẹ̀mí ẹ̀tẹ̀lé sẹ́wì ìyá kí n lè tọ́ yín sọ́nà tọ́tọ́ ọ̀nà súnà ọ̀nà síláà yá abẹ́tì wọ́n bàbá mi látà àbúdí ṣètọ́n látà àbúdí ṣètọ́n wọ́n sì èsù inna ṣètọ́n kánà lè rahman àṣíyá èsù ti ṣe ọlọ́run ó ti dolórí burúkú ní wọ́n wà yẹn tí wọ́n sórí ibú papọ̀ mọ́ tí wọ́n jọ wọná ọlọ́run yá abẹ́tì wọ́n bàbá mi inni akhafu àyàmọ́sẹ́ka àzáàbò min rahman fatakuna lè ṣètọ́n waliya ẹ̀rù ń bà mí ìfẹ́ kí iná ọlọ́run tó mi wọ́n bàbá mi ìfẹ́ kẹ́ bí ọ̀rẹ́ fẹ́sù tẹ́wàjọ rẹ̀ náà ọlọ́run ṣọ́tù Mariam aya 41 ebi aya 45 kí náà nínú Ibrahim bá ọba rẹ̀ sọ ìbá ń sọ ìbá ìyọ ìwọ̀ ti ẹ̀kú lọ́rùn bàbá ọ̀padà gba ọ̀rọ̀ àbí tà ìtumọ̀ ẹni pé àwọn òbí wa àgbọ̀rọ̀ dákẹ́ lérí wọn èyí tí ń ṣẹbọ kádíkọ́mọ̀ ṣẹbọ mọ́ èyí tí ń ṣe christianity kádíkọ́mọ̀ lọ sọ́ọ̀sì mọ́ nítorí ṣe yẹ inú àwọn nǹkan tí a fìmọ̀ pé fẹ́ràn òbí rẹ̀ tó tó bá ti kó ilé ayé ilé ìrọ̀lẹ́ lọ́rùn bàbá rẹ̀ tó fi dára bí onígbélẹ̀ àwọn ọ̀gá tó ti mú sílá jẹrẹ àwọn aláǹgbá tó ti mú sílá jẹrẹ àwọn aláǹgbá lájẹrẹ ẹ̀wọ̀n ìní báyìí wọ́n wọ́n fi ń ṣe àwọn ẹlẹ́kọ̀ọ́ àlàyé náà máa kó síbẹ̀ tàbí máa mú lọ́kọ̀ kan yọ́ máa gún ọlọ́sẹ̀ yọ́ máa gún ọlọ́sẹ̀ ogun tájà ogun awọ́rò pẹ̀túpẹ̀tú bàbá àrùn jálà rí òun lè pèsè kọ̀rọ̀ nígbà bàbá mo ti gbà súnà ó ti yé mi ìfẹ́kẹ́ mú ṣètò lọ́rẹ̀ ẹ má ṣe sùn ìyáka dàbúrú bá máa wọ́n ìyáka nẹ́sìpáyìn ọlọ́nìkan lágbọ́dọ̀ sí tàbásì nítorò àdúrà lágbọ́dọ̀ sí kí ni lágbọ́dọ̀ sí gbogbo àwọn abàbẹ̀mí àwọn alàyè tẹ́ǹgbó àwọn alàyè tẹ́ǹgbó yọ̀dá ọ̀sọ̀ mọ̀ tẹ̀lẹ́ wọ́n náà wọ́n sọ lọ́nà tó fi mà pé wọ́n léwó ṣe kí ni wọ́n tètè gbọ́ kìtì wọ́kàndé lọ́kàn wọ́kàn wọ́kàn sí gìrà gìrà gìrà ẹlẹ́gbọ́n ní ẹbí yíṣù kọ́ bàbá olóṣàtẹ́fẹ́ olófẹ́ yìí tiẹ̀ àwọn ọmọ wọn wọ pé àfáṣẹ́ gba súnnà mi ọ̀dà òṣàyẹ náà láfi bọ́ òlà láfi tọ́ òlà láfi bí ọ bó ṣe wá sọ́hun alùpọ̀ sọ̀rọ̀ gidi tẹ́lẹ̀ ni àwa gbọ́mọ́ ìwọ́n náà lòdì wọ́n gbọ́ tọ́lọ́ ọ̀ṣọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà níbi Ibrahim ló sọ̀rọ̀ sí rẹ́ni pé ní yá àbátí ó tún fi my father my father kò dìnnà rẹ̀ pé kìí ṣe bàbá wọn wọ́n ní lima tap lima oyé ẹ̀yin náà wò kò gbọ́rọ̀ ẹ̀yin náà wò kò rí náà ẹ̀yin náà wò kò lè ṣe kankan ilé fún bàbá rẹ̀ ní lífì tí ò fi ní fi olùfàmọ́ ìwọ́n náà fún bàbá rẹ̀ ní lífì àti yá rẹ̀ tí ò fi nílòkùn tajà mọ́ wípé alájá ìyá mi ìyá mi lásìkì ẹlẹ́ta ẹ̀ta kí ní tẹ́lẹ̀ fi kọ́ ṣọ́ọ̀bù kò sí sẹ́ńjọ́ àwọn àfáàyẹ sọ fún yí pé láwọn àṣìṣẹ́ láwọn àṣìkò kan àwọn àṣìkò kan kò ní ṣiṣẹ́ lónìí àfáà ní gbogbo àjọ́mọ̀ ṣiṣẹ́ o wọn kàn wá dáhùn níjọ alárùbà tó lọ gbogbo ta kó sígbà àdé kankan ta àwọn àṣetáni òṣèkíní ọ̀dáhùn èmi ò ṣe mọ́ jẹ́ báyọ̀ kúrò èyí tẹ́jì èyàn máa tà nígbà kan tẹ́yàn níta gbà kan mọ́ yóò gò á ní bàbá hàn ìyá ọ̀rọ̀ bá ń kọ́ ẹni lẹ́mìí pé ẹbọ ni ẹ̀sìn ní pékíní ẹni ṣe wá ẹ máa wá sábẹ́ àbáyé ọwọ́ àwọn aládùúgbà tí wọ́n máa ń ṣe láhùlà wọlá kúwọ́tà ilà abẹ kí ló ọkàn ní kọ̀dá ó sì máa lọ. sọ́ọ́rí pé àwọn tí wọ́n ti fèé gbadá wà àwọn náà làwọn òbí tọ́lá òun ló sọ orúkọ ọmọ nígbàtí nígbàtí abí ọ òun ọgbọ́n ló sọ ọkọ rẹ̀ ń jẹ́mẹ́jọ ọwọ́ ní rí tí wọ́n ṣe ìwọ̀dá má ẹwà ni bàbá ètò ìfìdá ètò ìfìdá bàbá bá kàwé ó fún máa yá mi àwọn wa a rí pé a sọ àkọlé kan lérí ìbádà wọn màmá ń sọ ti kíbi wa ẹ ó jí wọn lóru màmá bóyá ẹ̀ṣẹ̀ nẹ́fìlà ẹ̀ṣẹ̀ wítìrì ẹ̀ṣẹ̀ àṣìkárò báyìí báyìí báyìí àwọn àṣìkárò bídí ẹ̀mọ́ sí kíni ẹ̀mọ́ sí ẹ̀mọ́ ẹ̀tọ́rọ àdúrà fúnra yín àtọkọ yín ẹ̀ṣẹ̀ àdúrà fáwọn náà lóru ọmọ àtọwọn sọ́nà tí máa lọ́rọ̀ olúdi olè sọmọ lọ lẹ́gbẹ̀ẹ́ ìkọ́ ní onílù ó ní sọmọ sí kíni wọ́n mọ́ lọ ọmọ tí wọ́n lọ́wọ́ ọ̀kan náà bọ́ọ̀lù àkan ní ìjẹ̀wú láìpẹ́ ọwọ́ ní òun fẹ́ kálọ̀ lókì yà àfáà ìpẹ̀lẹ́ ẹkùnjẹ́ mẹ́ta wọ́n ní àfáàtẹ́ ma ń gbọ́ wà wọn nù yẹni ha ẹkùnṣẹ́ lọ́rọ̀ mọ́sẹ̀ ìgbàṣẹ́ wa ibi tó máa fẹ́ lọ ni pé awákò lọ́dọ̀ ya yóò ti làtàlátù ma yóò lọ ma dídí àti ṣíríkù tó ń ṣe yóò lọ́wọ́ sí kíní bàbá wọn sí mọ́ inú àwọn àfáàjẹ́ bú kan wá sí bróda

nítorí pé òun nìkan làá máa ń rò pé dáadáa ní fóbi èyí tí mo ti síwájú yẹn ó ju kọ́ ọmọ náwó lọ ọ̀náwó lè yẹ ọ̀tẹ̀láṣẹ òun fún bàbá ìlú yìí ń gbà torí kò ní option kò ní kíni jàmbá wọn lọ́pọ̀ lọ́wọ́ ọ̀hún ò ní kọ́ ẹlẹ́kọ́ tó fún lọ́wọ́ màmá ẹ̀ndì sọ́fún mi ọ́ màmá ẹ̀ndì sọ́fún mi ọ́ ah kọ́lá tí ọba ti sílẹ̀ ẹ̀kọ́ ló fi sọ ọyẹ mama rẹ ọgbọ́rọ̀ sí lẹ́nu ọ̀nkù ọ̀pẹ̀ṣẹ́ ọ̀nbínú àwọn olóògbòrò yọ tẹ́ owó náà ara ìwọ̀ ni ànáfàkà a máa náwó lé àwọn bàbá wa tìyà wa máa náwó lé wọn lérí ìndà sàrá hálà sàrá wà bàrà nígbàtí owó bá pọ̀ lọ́wọ́ wa a máa náwó fún wọn nígbàtí owó ọ̀bá tó nǹkan lọ́wọ́ wa a máa náwó fún wọn ìgbà wo lé ọ̀rọ̀ rùrù jama ìgbà tó wà mẹ́láwọ̀ rẹ̀ ó transfer owó yẹn pẹ̀lú ìdùnnú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lú olódodo so orí ọlọ́run tó wá darí wọn sọ́dọ̀ rẹ̀ nígbà tí òṣù rọ̀ rẹ̀ ìgbà yẹn gẹ́gẹ́ ọlọ́run fẹ́ mọ̀ pé sọ fẹ́ràn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọwọ́ fẹ́ràn wọn ọlọ́run ní jájẹ́ gbèsò ọlọ́run sì ní jágbàárù ó bá jẹ́ pé gbèsè àtàárù lọ́lọ́run fi ṣàdánwò fún ọ pé ebi òfin nípa ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lóṣù lẹ́nu ìparabọ̀ sẹ́gun tí kókó sálà fún ọlọ́mọdé àmà àwọn ọlọ́run lè wá gbàdá òun wágbà mi pé ìyá ó jẹun kò sọ lọ́wọ́ mi kí ló fẹ́ jẹ ó ti dàgbà ó ti dàgbà bàbá rẹ̀ ti kú lẹ́nu iṣẹ́ níbi bẹ́ẹ̀ ọlọ́run bá ọlọ́run ní ẹsẹ̀ alú lẹ́ka máa sàrò fòkùn ọlọ́run bá ní wọ́n wà á gbé ìlọ́wọ́ wà nẹ́bì ọlọ́run bá ní gbogbo tẹ́ bá ti ná nínú owó èyí tó lóore jù ń bẹ̀ fálẹ̀lì wà lìdẹ̀ yìí òun náà lèyí tẹ́ ń ná fún yàyà àti bàbá yín bàbá olówó engineer mary doctor civil servant ìyá ọlọ́jà ọmọ wa ṣẹ́gbọ́ ìgbà ọ̀fẹ́ fún yàn lówó kólótọ̀ ọ̀hún kó lè fi gbádùn ayé ẹ̀ ẹni àkọ́kọ́ tọ́lọ́kọ́ dákọ fálẹ̀lì wà lìdẹ̀ yìí òun náà ni yàrá àti bàbá rẹ̀ kódà kìí ṣe mọ́sálásí ẹgbọ́n jàmá ìmọ́mù ní àníbi spíkà àníbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ láàrin ọ̀la akálukú akámú tàbá nílọ́wọ́ ọwọ́ ti láàrin ẹgbẹ́ ọ̀fẹ́ kọ́ 5,000 ẹ̀kalẹ̀ fún mọ́sálásí ọlẹ́lẹ́ kí ààrẹ tó lọ lè kásùbà ìyá ní abdul rahuzi sọ lẹ́gbẹ̀rún márùn-ún lọ́wọ́ mẹ́rin ṣé mọ́sálásí ló kò rẹ̀ làbó kò lè yà lọ́wọ́ mashallah mashallah ọyá ẹja fèsì ilé ọlọ́run ni ẹrù ọlọ́run àti ilé ọlọ́run èwo ló dúra wọn lọ ọ̀lá ah, ìyá rẹ̀ lọ́kọ̀ọ́ kò fún ọlọ́run bá ní fálìlì wá ìdè ìyá rẹ̀ ní kọ̀kọ́ kò ní lọ́wọ́ lẹ́yìn náà àwọn tó túnkù tó tún náwó fún lẹ́yìn ìyá rẹ̀ òun náà ni wàlá akọ̀rọ̀ bí àwọn fámílì yìí fámílì ìyá rẹ̀ fámílì bàbá rẹ̀ àbí àwọn fámílì bàbá rẹ̀ àwọn fámílì ìyá rẹ̀ àwọn lọ́kàn lẹ́yìn náà wọlé yàtá má ọ́sẹ̀ wá kan mọ̀ orú kan lẹ́yìn náà wọ́n búrò sẹ̀bílì ọ́sẹ̀ wá kan àwọn tí wọ́n lówó láti débi tí wọ́n lọ mọ́ mo ní bí 2000 kọ́ yọ owó lẹ́kọ̀ọ́ báyìí ìyá rẹ̀ bá pè ọ́ ó sì lọ́wọ́ mi mọ́ owó Ibrahim dákò yá mi ní àpò mẹ́wàá mẹ́rin 2000 naira bá ń fẹ́ra tá àtẹ́rẹ́ bọ̀ kí ló dé fún arákùnrin yẹn ọmọdé ọ̀rẹ́ lọ́wọ́ <laughs> ọmọdé ọ̀rẹ́ lọ́wọ́ kọ́lọ̀ ní orí ẹlòmí tó lè gíní ọmọ ìyá ìyá mi ní kí n mú owó yọ ilé òfin ní síkéwúké kùránì ní ẹjá máa kà ẹ má jẹ́ àmọ́ owó kẹ́lẹ́ ṣe láwùjọ owó tẹ́lẹ̀ mi ń jẹ́ fúnṣẹ́ òun rẹ̀ bá bá rẹ̀ àti ìyá rẹ̀ lè bẹ́ẹ̀ lọ́dún kàkókù mọ́sí kéwúkéwú wà máa tẹ́ fọ́ alúwọ́mí ní ẹ̀fọ́ ẹni tọ́tọ̀ sójú ọ̀nà ẹ máa fún ọkùnrin ẹ̀fọ́ bẹ̀rẹ̀ ẹ̀nà oṣù mọ́sálásí àmọ́ ẹni àkọ́kọ́ wọn náà ní àwọn òbí rẹ̀ nínú àwọn òbí rẹ̀ alẹ́ni àkọ́kọ́ ìyá rẹ̀ ẹ̀rọ màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa wọ́n ní ẹ̀sìn ṣáàlì tí ìyàwó ti darúgbó ṣàgbọ́n máa ti darúgbó yẹn wọ́n ti wà lọ́rùn ọmọ ìdẹ́lò náà fi yá ẹ̀ mọ́mí máa fún mi dáadé máa fún mi ìtọ́ ọmọ sọ ni ẹ tí dáadé máa fún mi mọ́mí máa fún mi àbí ìyẹn nígbà ìwọ́n darúgbó wọn lẹ́lò míì àti wọn wọ́n ní ọmọ ọlọ́wọ́ òṣèpè rẹ́gbẹ́ nígbà tó dọwọ́ alẹ́ yẹ wọ́n ní ọmọ tọ́jú wọn especially nígbà tí kò sówó lọ́wọ́ wọn bóyá wọn ò ti dàgbà náà àmọ́ ọjà ọ̀yá bàbá òlówó lọ́wọ́ kọ̀ wá sí tó jẹ tó mu nígbà yẹn ó fi bùkátà akọ́lé ara mọ́tò èèmọ̀ bẹ́ẹ̀ ṣe ẹ̀kìní kan mo ní pọ́jẹ́tì kan ó pa gbogbo pọ́jẹ́tì tì lẹ́wọ̀n kú pọ́jẹ́tì oúnjẹ oṣù àtọwọ́ tó yára ti bàbá rẹ̀ náà lóṣù lẹ́yìn tí bàbá rẹ̀ àti yára rẹ̀ ti jẹun tí wọ́n yóò tán lẹ́yìn lọ́wọ́ kan pọ́jẹ́tì ọkọ́lé ọ̀rọ̀ ya àwọn èèyàn wá ń yẹ̀ yà lówó tí bẹ̀rẹ̀ àti ẹbí kẹ́sìbíkùn alẹ́bí láwọn ọmọ yìí wọ́n wà nínú àwọn iṣẹ́ tẹ́ ṣe ni bó ṣe wà yìí iṣẹ́ iṣẹ́ ni ọ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ ló ṣe ọ́ àwọn ni wọ́n bí bìrẹ̀ fọ́kùnrin mi náà wà lẹ́yìn alẹ́bí lẹ́yìn òbí ẹ̀ máa jẹ nínú owó àwọn ọmọ yìí torí pé àwọn ọmọ yẹn ẹ̀yìn gan lẹ́ṣẹ́ kí ni iṣẹ́ tẹ́ ṣe ni wọ́n bọ́ọ̀lù yóò jẹ́ wá ṣiṣẹ́ tó ní jèrè fẹ́ ẹlẹ́ẹ̀kẹfà alẹ́mùsùlẹ́mọ̀ bí àáfíà ti fi máa wọ́n ti sọ bí ẹlẹ́ẹ̀kan níbẹ̀ òun náà ní pé káṣí àkólẹ́gà pẹ̀lú àláfíà wọn àláfíà wọn ọ̀kan náà wọn eléré ó ní arákùnrin kan yẹ̀bọ́rọ̀ fún àbúná òru àwọn ọmọ rẹ̀ wọ́n mọ̀ sí dáadáa sí torí pé wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gbẹ̀kọ̀ọ́ wọ́n bàbá yìí wà lọ́sibítù gbogbo àwọn aláàrẹ̀ tó wà lọ́sibítù pátá àwọn èèyàn máa wá kí wọn nídàkúrekú ni àmọ́ kò sígbà tẹ́ dé inú inú họ́ọ̀lù tí àwọn bàbá yẹn wà tẹ́ẹ̀ ní bá ọmọ bàbá yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bàbá yẹn wá lo tó lé lọ́dún kan lọ́sibítù wọ́n ní kò síjọ́ kan tẹ́ dé lọ́sibítù tẹ́ẹ̀ ní bá ọ̀kan nínú àwọn ọmọ bàbá yẹn ọwọ́n ṣe sókè òun lo ọ̀sẹ̀ kan ìwẹ́ tó wọ́n bá wà ní ọ̀sì ẹlòmí ọwà ní ọ̀rùn ọdún kan ọwọ́ sọ́lọ́ wọn ọba padà wà lálàáfíà ọwọ́ sọ́dọ̀ fún gbogbo wọn gbogbo wọn ni wọ́n láàmì látàlẹ́ ayé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bàbá rẹ̀ mọ́jẹ́ oṣù ọ̀rọ̀ tọ́bá rẹ̀ ọ̀rọ̀ mọ́jẹ́ ẹlòmínú nígbà kékeré ọlọ́lọ́mọ ìyà rẹ̀ ìyà àrùn tó ṣe ẹlòmínú nígbà tó wà kékeré bóyá kò pè láàrẹ kó béèrè àbí bàbá ẹ̀ wípé àwọn nǹkan olóò ṣẹlẹ̀ sí mi tí mo fi yọ yín nígbà tí mo wà kékeré kéde lórí pé wọ́n yẹ gbéyà jù lẹ́ o pé ìyá yẹn sú mi mo fẹ́ lórí mo fẹ́ fún lábẹ́rẹ́ ẹnìkan gbèmí láìpẹ́ yìí àwọn ọmọ ìyá yẹn àwọn jẹ́ aládọ́rọ́ ọ̀kan ni wọ́n lẹ́jọ́ mùsùlùmí ìyá sì wá ní kánsà wọ́n wá yẹjú kánsà fara títí kánsà òṣè kí ni kánsà ọlọ́bọ̀rọ̀ èyí tó lẹ́sìn yìí lọ́wọ́ pè mí yóò lè sáà àwọn ẹgbẹ́ wọn àtàwọn àbúrò wọn ṣe mítìlì lérí ìyá o wọ́n ṣe mítìlì mo ní mítìlì wo ni wọ́n ṣe wọ́n ní wọ́n ṣe mítìlì pé àwọn fẹ́ fún ìyá lábẹ́rẹ́ abẹ́rẹ́ kú ọlọ́run mọ̀ pé ọ̀dá o òun kàn ní kó wọn béèrè pé sóhun lè dí wọn lọ́wọ́ wọn ní dí wọn lọ́wọ́ dí wọn lọ́wọ́ tó bá lè dí wọn lọ́wọ́. bọ́wọ́ wọ ọlọ́wọ́ ọba ọlọ́run lè fún ni. a máa fọṣọ àwọn yàrá a máa gbálẹ̀ fún wọn a máa tún bàtà wọn ṣe gbogbo tí wọ́n bá tẹ̀jẹ̀ kí wọ́n lálàáfíà a máa mójútó wọn xidima tó fún wa a máa ṣe xidima fún wa ọmọ tó ń gbé xidima gbogbo tí ààrẹ fẹ́ gbé ọba gbé gbogbo tó fẹ́ sọ ọba sọ gbogbo tó fẹ́ lọ ọba lọbẹ̀ ọgbàṣẹ́ nígbàtẹ́ ilé ìbágbàṣẹ́ ní ọ́fíìsì tí wọ́n rí ẹlé ìlàmà ọ̀rẹ́kàkí o ó ṣe xidima àwọn òbí rẹ̀ síyára tó fún ma ọmọ lọ lébẹ̀ tí wọ́n jẹ́ olókòòrò tí wọ́n jẹ́ ọ̀dájú tí tí wọ́n jẹ́ èèyàn èyí tí ò dáa wọ́n máa wá ṣe dáadáa sí wọn wọ́n máa wá ṣe sùúrù lérí àìdá wọn tí wọ́n ṣe kí ni tí wọ́n dáa fọwọ́ ìdú bèrè wàlídé ẹ̀rọ màyá mi ibi tí ń parí ọ̀rọ̀ mi sí òun náà ni pé kí ni àwọn àǹfààní téèyàn máa jẹ téèyàn máa ṣe dáadáa sóbi rẹ̀ alákọ̀ọ́kọ́ léèlò rèdè wà nílá ọlọ́wọ́n máa yọnu sí yàn wòlíì wòlíì tá a fẹ́ yà yẹn ó lè yá àbí káwọn bàbá àti ìyá rẹ̀ kan fún ní pass mark wípé ọmọ dáadáa ni ọ́ wọ́n wá béèrè wọ́n béèrè bóyá kò lè máa percentage tó ṣe wà lọ́dọ̀ wọn ìwọ́n má béèrè kí bàbá sí mọ́ dáa bí ìdá má béèrè wọ́n ti jù rẹ̀ wọ́n ní kọ́ lẹ́nìkan lọ bí kọ́ lè bọ́ béèrè kó o lè bàbí ìyọ́nà ọlọ́run bá ṣe tó àti bínú rẹ̀ ìpẹ́dà kò mọ̀ kàn ní kí n béèrè náà ni àwọn ọmọ mẹ́rin lẹ́bí wọ́n ní Ibrahim bóòlù sí ń ṣe sí yí Ibrahim ọmọ dáadáa ni o ẹni yẹn fún report ẹni tí wọ́n mọ̀ ní ó tọ́bájọ́ rẹ̀ rẹ̀ sẹ́mọ̀ pé kò ní nítumà ẹni tí wọ́n mọ̀ lọ́nà ó tí ní àà ọmọ dáwà sí kò kan yóò dáadáa ọmọ tí wọ́n tún ṣe ọmọ náà mọ̀ náà yóò tún ọ̀rọ̀ rẹ ti dàrú ní ìdajì ìtumọ̀ rẹ̀ nu àbí ìdajì ló tó ń tí yàrá ní ah Ibrahim ọlọ́run irú rẹ̀ náà ọlọ́run fún nínú àwọn ọmọ rẹ̀ ah Ibrahim tọ́jú mi lọ́dọ̀ ọlọ́run bá náà gọ́ ó ti mọ̀ pọ̀tọ́ wa ọlọ́run mọ́jà wà nípò burúkú lọ́dọ̀ àwọn òbí wa ẹlẹ́ẹ̀kejì àdúrà rẹ̀ ọmọ gbà ọ jẹ́ mùjáàbù ẹni tọ́lọ̀ ti yọ́nú sí ẹni tọ́lọ̀ ti yọ́nú sí tí má ti ń bẹ̀ lọ́hùn ọlọ́run sì máa gbàdúrà rẹ̀ anábì wa muhammad sallam anábì sọ fún mọ́rùn kàtọ́ anábì ni yá ti aleikum wọ́ọ̀sù bùnà ámìrin arákùnrin kan yóò wá báyìí orúkọ rẹ̀ ní wọ́ọ̀s ọmọ ámìr máa àmúdáàdì alì wọ́n wá sí hajj anábì ní orúkọ rẹ̀ náà ni Uwais bùnà amir ní murad tí mọ̀ mi kọ́d ni nínú àwọn fámìlì murad ni lẹ́yìn náà nínú àwọn ẹbí àbí kọ́d a anábì sọ fún Umar a na-ebi yìí baras anábì ní yìí gbogbo ara rẹ̀ pátá ó lára rẹ̀ àrùn tó wà ní awọ ara fàbára amínuhu ilẹ̀ àmọ́ ọ̀tẹ́ òdìrhàmì àbọ́lọ̀ ọba ti padà wà wòsàn o àmọ́ ó kù dédé ibi tí ọmọ bí dirham bí owó coins ìyàdébì ní dédé dirham báyìí ó ní dédé balance ẹ̀tọ́ tó kù lára rẹ̀ tí ó ti lọ láwọn wàlìdà àdébì ní ìwé èsù yẹn ó níyà òwòdí àbárò ní màá ṣe dáadáa sí yàrá rẹ̀ láwọn akṣàmà alẹ́lá láàbárò tí ìwé ìṣèlú àti lè tẹ́wọ́ tó sọ pé òun fọlọ́ ń búra wípé ìjọba yọ ṣẹlẹ̀ yóò fi ṣẹlẹ̀ lóòótọ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ àlẹ́mi ní ìfàyín ní sọ́tọ́ àtà wọ ọ̀rọ̀ mọ̀rọ̀ tó ọba lágbára ayé ṣètò gífẹ́ àlẹ́ka láti débi tọ́wà kọ́ wa sọ fún pé kọ́ bọ́ wá forí ìrọ̀ ọlọ́run fáfáàlì kọ́ lọ lè ṣe bẹ́ẹ̀. àwọn ará yamani dé umaru ní tanijẹ́ owó ìsìn wọ́n ní arákùnrin tó dúró lọ́kàn yìí wọ́n mọ̀ lọ́lẹ́ bá ó ní wọ́n ní Uwais ibn Amir olóhùn ni ó ní ẹ̀tẹ̀lá ó ní bẹ́ẹ̀ ni àmọ́ lọ́n ti fún un lálàáfíà àmọ́ kù dédé owó dirham ó ní bẹ́ẹ̀ ni ó lóhùn náà ni ó mọ̀ ní tọ́ ẹni tá anábì sọ ni sallallahu alaihi wasallam ó mọ̀ ní ìyá rẹ̀ mi láyé ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ń ṣe ọlọ́run oníṣẹ́ méjì ìyá òun oníṣẹ́ òun ìyá tó ń níṣẹ́ tó ọmọ lórí ànádù sọ fún wa wípé kọ́ tọrọ àforíjì fún wa ètò tọrọ wá fi lè sọ̀rọ̀ báyìí ọlọ́run sì gbà bẹ́ẹ̀ ọmọ ya ọwá ní àwọn àjẹ́ ìlú yìí wọ́n pa ọ́ ní òjẹ́kọ́ lọ́lẹ̀ kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹlòmí ò wọn máa ìyá yẹ sunkún fáti tó fi kú ìyá yẹ ọjọ́ ìrora tí tó fi jáde láyé sọ onítọ̀ bá títọ́ ní àti bàbá rẹ̀ ọlọ́run ló kù tó ọmọ tó ètò ayé rẹ̀ ọkọ̀ mọ̀ wọ́n pé gbogbo táwọn èèyàn ń fà ti ń nira ìrọ̀rùn ìrọ̀rùn ní àrísì kí ọmọ wa lọ́tún lọ́sì àti bò lẹ́yìn náà ọlọ́run mọ̀ gbogbo ọjọ́ ìṣẹ̀lẹ̀ sí ọ sínú ìyá òbí bàjẹ́ lẹ́yìn rẹ ọlọ́run ní gbogbo ọ nínú àwọn kan táwọn afáàkà olóòlù sáàtò rẹ́sìkì owó ọba pọ̀ lọ́wọ́ yẹn ọlọ́run fa àlùbáríkà sí ni o kìí sí pé bílíọ̀nù wọn pè lówó àlùbáríkà wà nínú owó tó ọlọ́mọ fọ ọmọ gbé nǹkan ṣe lẹ́yìn náà ọlọ́run fa àlùbáríkà sí sẹ́mi rẹ ẹ̀mí rogùn yóò wá jẹ́ lórí dáadáa àníbi ní mọ́nà àhábà ayélujára bọ́sẹ̀ tàlàwò fèrèsìkì gbogbo ẹ̀ tó wá lẹ́kọ́ wọ́n yóò sọ́lọ́ òfin ajáde yìí ó sì fẹ́ kẹ́mi ogun kálíbárúkọ wà ní sẹ̀mí òfàlì ẹ̀ṣù lè wáhìmá kọ́ yá máa sọkùn ẹbí papọ̀ tàbí àkọ́kọ́ ẹbí jẹma bàbá àdìyà rẹ̀ bàbá àdìyà rẹ̀ lọ́wọ́ ibẹ̀ ni ẹbí ti bẹ̀rẹ̀ láyé náà tàwásùlù bèbèrè ìhìmá ìtàṣítẹ́gbẹ̀lẹ̀ amòrò tọ́bọ́ wà nínú difficulty kan ó wà nínú wàhálà nínú ṣòro nínú fìtínà àwọn fẹ́ fún òwe wàhálà fẹ́ bá ààrẹ lákànṣẹlẹ̀ ó lè fi dáadáa tó ń ṣe sí bàbá rẹ̀ àtìyá rẹ̀ kó fi bẹ ọlọ́ọ̀ ikú ìwọ ọlọ́ọ̀ inú wàhálà tí mo wà yìí mo bẹ̀ ọ́ pẹ̀lú pẹ̀lú eh, dáadáa tí ìrìnsẹ̀ sí ìyá lóṣooṣù pẹ̀lú oúnjẹ tí ń rà fún bàbá lóṣooṣù pẹ̀lú owó ilé ìyá tí mo sì san ọlọ́run àdéhùn tí ń bọ̀ yìí mọ́jọ bá mi ọlọ́run sì gbókò fọ́ ọlọ́run sọ àwọn àṣàbòlùgá rẹ̀ àwọn mẹ́ta kan tẹ́wọ́ ní kòtò tọ́ torí àsìkò ni ẹnìkan ìta kí ló ti tẹ́lẹ̀ olówó ọlọ́run wọlá pé ìyá mi ìrìngbà àti bàbá mi mo wá jáde mo lè wọ́n jẹ wá fún wa kí tó dé wọ́n ti sùn mo wá gbé oúnjẹ dání nígbèrè wọn sílẹ̀ fi mọ́ wọ́n wá jí wọ́n jẹun náà lọ́wọ́ mi wọ́n lá pé ìbẹ̀rù ọlọ́run mo fi ṣe kò tó táwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sí àpáta torí pé ọ̀rọ̀ yẹn tóbi wọ́n lá ẹyẹ àyèfé ní pápá bá mi àti ìyá mi lóòrùn jẹ́bẹ̀ yìí ọwá ní àdó àyọ̀gbà nígbà tó ní dáadáa tó ti síwájú lòbí ẹ̀ tí ó bá ní dáadáa tó ti síwájú ẹ̀mí rẹ̀ ọkàn balẹ̀ ni tí wà lákan bá ń bọ̀ ọmọ ni àmọ́tímọ́tí ah, fi kọjú ẹ̀ mọ́tímọ́tí fi kọjú ẹ̀ ní má ti ń bọ̀ báyìí ọlọ́run ọlọ́run bá mi ò wọ́n láti pé ìyá mi tó wá láti lókè wọ́n donú lọ níjẹ̀jọ ìyá mi gbogbo tí wọ́n ní kẹrà mọ́rẹ́já gbígbẹ mo rẹ epo mo rẹ ayọ̀ mo rẹ gúsí ọ̀la ó fi rẹ gúsí tó fún ìyá ẹ ó fi ṣe aburú ládẹ́ǹdà tí ń bọ̀ tó fẹ́ sí kí ni tó fẹ́ báyé jẹ tẹ́lẹ̀kẹ́wà tí lọ́wọ́ kò mọ̀ àwọn wà ní wàhálà kan wọ́n sọ̀rọ̀ àti dáadáa kan tó tó sí yàrá ìbàbá rẹ̀ abẹ́sí ọ̀rọ̀ wá ní dáadáa ẹ̀dá àwọn kí lọ́fẹ́ sí kí ni lọ́fẹ́ fi tọrọ àbí dáadáa tó ti bàjẹ́ fún rẹ̀ ó sì dáadáa láàárọ̀ ní ogójúmọ̀ yàrá rẹ̀ àbí òun sọ̀rọ̀ ègún dáàdì dáàdì dáàdì sẹ́mìlì kẹlẹ́bí ni sẹ́mìlì kẹlẹ́bí ni èmi wọ́n gbọ́lé èmi ọ̀rọ̀ mọ́tò èmi ọ̀rọ̀ kíní èmi ọ̀rọ̀ kíní ẹ̀ẹ́ bọ́lọ̀ lọ́wọ́ máa mọ̀ yọ ló ní kí wọ́n yọ láàrin wọn. ìgbọ́lọ̀ ti ní kọ́ yọ láàrin wọn ìwọ náà ni wọ́n mọ̀ ti bùkátà wá fún lẹ́yìn náà bẹ́rù làwùláàdì àwọn ọmọdé náà àwọn náà mọ̀ sí dáadáa sí ọ tí wọ́n náà bá dàgbà àdébẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ míì téèyàn máa ń ṣe láyé nínú àwọn ìṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́mọ fi ń dọ̀rùn fún yàn kéèyàn tó sí kíní kéèyàn tó gbẹ̀sẹ̀ rẹ̀ albagi wal uquq anábìlẹ̀ àwọn aṣẹ́ méjì kan bẹ tẹ́yìn bá ṣe ilé ayé ilé ayé lè yóò ti dìyà kó tó lọ lè jẹ tọrọ alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn ọmọ jáde lé àwọn olórí kéèyàn máa jáde lé wọn lérí àwọn tí wọ́n ń ṣe orílẹ̀ àkìtẹ́ ṣe ní ní Egypt tí wọ́n ṣe ní Libya wọ́n jẹ́ àdúrà jẹ́ ensas ṣé bàbára ẹni kò lára ayé àbí yéjúkọ ẹni bá ti jáde lé lórí lórí àlùbádìí buhari ẹ̀kọ́ jí àlàyé kẹ́ nítorí tẹ́bá ti da sísẹ́mù ìjọba rú ẹ ti dàlú tí àmì àti sọ́jà sí pa àwọn bá ti káyí mọ́ ìlú ti dàrú owó àwọn yẹn ti waste ẹ̀mí àwọn yẹn ti lọ ẹlẹ́ẹ̀kejì okòk òun náà ni kọ́ sí yáyà ti bàbá rẹ̀ anábìyí ni òun ní kú láyà bí kọ́ lọ́rọ̀ alárè lẹ́yìn náà ó sàwálò lè wọ náà lọ́rùn ẹ̀yọ́ máa yá mi èyí tó wá gàdú mẹ́rin àlìjẹ́nà kọ́lẹ̀ mọ́sàdì àwọ̀ ànábì ní rọ́gìmọ̀ àǹfún rọ́gìmọ̀ àǹfún rọ́gìmọ̀ àǹfún rọ́gìmọ̀ àǹfún rọ́júlé àdìláka wà lédè wà lámú yẹ́dẹ̀ kùlù jẹ́nà ànábì ní ẹni yẹyẹ ni ẹni yẹyẹ ni ẹni yẹyẹ ni ẹni yẹyẹ ni láyé ẹni yẹyẹ ni lọ́run yọ́ máa yẹyẹ káàkiri gbogbo bíi máa ń dé láyé yọ́ máa yẹyẹ káàkiri ọ̀rọ̀ rẹ̀ wọ́n ó bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó rí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n jẹ́ wà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọ̀ wá tara wọn wà ní jẹ́nà wọ́n fi mú rẹ̀ gbolẹ̀ lọ́rùn ìtumẹ̀ ní pé yóò wọ nákótó wọ àlìjẹ́nà lọ́rùn àmì tó wá ṣe dáadáa owó wọ àlìjẹ́nà ànábì ní ìgbà tí mo lálà wọ́n wá wọnú àlìjẹ́nà ìwọ́n gbọ́ tẹ́nì kan kakura ìyí kan kakura wọ́n ní ohun ìjọ ohun harris ibùn norman nínú àwọn sàárà òun sì mẹ́lẹ́ ayé alẹ́bìsí ọ̀la pé ní kakọ̀ àdúrà jẹ́nà wọ́n ní alẹ́bìsí wọ́n bẹ̀rẹ̀ pé ta ló ń tọ́ wọn ní harisu náà ni harisu bin numan ni alẹ́bìsí kàzá alikulu bẹ́rù kàzá alikulu bẹ́rù kánà wà kánà àbára náà ti di ummi yìí alẹ́bìsí yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ harisu bin numan ni alẹ́bìsí yóò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó ṣe dáadáa sí ìyá rẹ̀ ní Madina tó bí harisu ṣe ṣe dáadáa sí ìyá rẹ̀ nídìí bí àlìjẹ́nà kọ́lọ́wọ́ mọ́sí ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tó má ti wá jáde láyé tó má ti kú kí ló máa ṣe kí ló máa ṣe ọ máa ṣe dùwà fún wa ọlọ́ba kẹ́ wa tó bá jẹ́ pé wọn kú sínú Islam gọ́ ọ̀dàkẹ́ torí bọ́ sàdúrà yẹ ó jìyà inú ìyàtọ̀ fẹ́ jẹ́ ìwọ náà jẹ́ mẹ́ẹ̀ ma kana lin nabi anabi anabi ni ọlọ́run ọba ọ sọ fún un pé ma kana lin nabi ipe kọ̀tọ́fà nabi walladhina amanu àti gbogbo olùgbàgbọ́ òdodo àyẹ́ sí tẹ́gbẹ́fẹ́ lórí lè mushrikin náà máa tọ́ra àforíjì fún gbogbo àwọn tó kú tí wọ́n ṣe mùsùlùmí walau kanu uli qurba ìbá àjẹ́ àwọn tó súnmọ́ wọn jùlọ bí bàbá wọn àti ìyá wọn àmọ́ tó bá jẹ́ pé bàbá yẹn bá jẹ́ mùsùlùmí òdodo ó pèrò tí ó pọ̀ ní ọtọ́ bá kú ẹkẹrùn sílá dáadáa tí láyé mílò rẹ mílìkì rẹ àti gbogbo àwọn mọ́tò rẹ ilẹ̀ rẹ tó ra ilé tó kọ́ fún yá àti gbogbo àwọn táìsì pí òbí tó wà ń bẹ́ẹ̀ kò sàǹfààní máa o kérò ọ̀pọ̀ kan wá kérò sí yàrá rẹ ló ṣe kí ni ìlọ́kàn tó bá ti kérò tán ìtẹ́ tó bá ti kò ní tẹ́ oyé kò sí fìdáwù ọlọ́jọ́ mẹ́ta kò sí fìdáwò ọlọ́jọ́ méje kò sí fìdáwò ọlọ́jọ́ mẹ́jọ kò sí onífọ́tíwándés kò ló ṣe àdíjá kú sáàdẹ́bí ṣe fìdáwò ẹ̀hẹ́ àmúsà kú sáàdẹ́bí ṣe jẹ́rẹ́jọ́ àṣẹ òkú lẹ́nu wà lẹ́bí ni ṣe bẹ́ ṣe lẹ́tẹ̀ẹ́ àbẹ́ṣe kẹ́kọ̀ọ́ fìdáwò ọmọ tí wọ́n ṣe fìdáwò fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ méje onítọ̀ òun oye ìsà burú sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ẹ̀sán sì kéré lérí kájọ́ wá pàwọn tí wọ́n wá mutí kájọ́ wá pàwọn tí wọ́n wá jó kájọ́ wá pàwọn tí wọ́n wá máṣọ ìyá ikú ọba yókù ẹ̀ máṣọ eré yóò ṣe lórí yín bá pé orí ẹ̀rí má sọ tẹ́lẹ̀ ẹ̀mọ́ ti ń ṣẹlẹ̀ sí ààyè nínú sàárè ta ló sọ fún yín pé ìyá yẹn bẹ nínú kẹ́ ta ló sọ fún yín pé wọ́n ti gbéyàwó lórí ẹ̀ tẹ́yìn wá ń jó ẹ̀wá lọ́wọ́ ṣe ìyá ẹ̀wọ́ ṣe ìyá ẹ̀ wọ́n bá ti ẹ̀yìn ìyá rẹ̀ jẹ́ nínú ṣẹlẹ̀ Islam òbí wa àmàṣàdúrà àdúrà bókun àbí àdúrà bókun wọ́n kó lọ́bẹ̀rẹ̀ hámọ́ wọn máa tàbáwọ́ bàbá ní sọ́gíra ẹmọ́sàdúrà alùbídí àyóní àwọn ẹmọ́sẹ̀bìdá wọ́n ládúrà ewé kú tẹ́tì rẹ̀ àti sọ́rọ̀ láti bí 20 years ago tó ti ń gbọ́ wọ́n lọ ń dàrú bàbá ti tó tún dàrú bàbá tó tún dàrú ibi wọ́n ládúrà ewé kú ọ̀dà àtúntò tó sì kọ́ mọ́ wà dàrú mọ́ wọ́kúrọ́ bèrè hàmùhù máa tàbáwọ́ bàbá ní sọ́gíra ọlọ́ni ẹmọ́sàdúrà fáwọn òbí ẹ̀rọ bèkì sírí ní wọ̀lẹ̀wálì dáyà wọ̀lẹ̀mọ́mi ní ìgbà rí àdúrà ń bá ọkùnrin alábìnrin bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín tẹ́bá ti jáde láyé ìkẹ́kọ̀ọ́ ní wúlò fún yín mọ́ àwọn wọn láti sọ yẹ́dẹ̀ ọ̀la ẹlẹ́kẹta náà ni pé àwọn ọmọ yín tẹ́bá ti ṣàdúrà fún yín àdúrà wọn máa bá yín àdúrà wọn ni ká máa ṣe àdúrà lọ́sẹ̀ fókù rẹ kéde pé wọ́n máa wá ṣe òkú ẹ máa máa sọ ẹ máa fọ igun ẹ máa jàmàlà ẹ máa rọra ẹsẹ ẹ máa lọsẹ mọ ẹ máa gúnyá ẹ máa wá ṣe lánàá ẹ lè ń ṣe dáadáa torí wọn náà padà gba ayé tó ṣe níparí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo àwọn táwọn mọ̀ pé àwọn òbí wa ti lọ ẹlòmí bá ti ń sọ̀rọ̀ yìí ah ní ògbé bàbá ti wá lọ ìyá ti lọ ìṣe wa mọ̀ pé nítorí ká ṣe ní nítorí ẹkùn tó tó kù lọ́lẹ̀ gbé kànga lè gbé bọ́ọ̀hù lè kọ́ mọ́sálásí lè láyé lọ́sọ̀ mọ́sálásí àdúgbò lẹ́yìn náà nínú àbádà bèrè sílẹ̀ tó wọ́n di àbí àdébí nínú àwọn dáadáa tẹ́ máa ń ṣe táwọn obìnrin bá ti lọ tí dáadáa yẹn máa jẹ́ ìṣe dáadáa sí obìnrin tó ti lọ òun náà ni pé àbúrò bàbá yín ẹ má kú lọ́dọ̀ ẹ̀ ẹgbẹ́ bàbá yín ẹ má fi lẹ̀ lọ́rùn ọ̀rẹ́ bàbá yín ẹ má lọ́lẹ̀ kí gbogbo dáadáa tẹ́ ń ṣe fáwọn ọ̀rẹ́ bàbá yín àwọn fámìlì bàbá yín yẹn ẹbí ẹ ojú ká lọ́wọ́ yín nígbà lẹ́yìn náà wọ́n pé ìyá lọ́bá lọ oyé ọmọ tọ́jú bàbá sáyé bàbá lọ́bá lọ ọmọ tọ́jú ìyá rẹ̀ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sẹ̀ ìṣàánú wa ẹlòmí ti wá ṣẹ̀rẹ̀ ó ti gbé ah ìtọ́wọ́ sọ fún bàbá ti yá ọ̀dọ́ náà ò sí kú o àmọ́ sí wọ́n lè fẹ́ ríjì zambi kamala zambala gbogbo ẹni wọ́n ti túbọ̀ bí ẹ̀ṣẹ̀ kan ọlọ́run sì parẹ́ fún nísìnyí náà lọ́ lọ ọ̀sẹ̀ bàbá ẹ má bínú o mo ti ṣe àìdá sí yín o ní ìṣètò fún yín o ní ìṣètò fún yín o ẹgbẹ̀rìjì ni o ó lè bá yà rẹ̀ ìyá àwọn àfáà tó wo ṣe àwọn ni wọ́n ní àjẹ́ ni yí o àfóúnjẹ́ làbí ló kó bá mi o ó lè ilẹ̀ wá ń dé ọ̀rọ̀ mi o bàbá tó ń wo ṣe ó lè ilẹ̀ jẹ́ kí n ga ẹ̀yìn lẹ gba kádà rẹ̀ ìgbà mi tẹ́ gbé fún èmi ẹgbẹ́ tèmi lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ọ̀rọ̀ jákujàkuta máa gbọ́ lẹ Yorùbá nìyẹn bẹ́ẹ̀ bá wá túbá ẹ̀fẹ̀ríjì mi o wọ́n ní gbogbo apásábà ṣe jòkólẹ̀ yìí kò sẹ́nì kan oyè tó ti mérí bọ́ níbi ìṣe dáadáa sáwọn òbí rẹ̀ àti ṣe tó bọ́ọ̀lá ilẹ̀ tọ́ra mọ́tò tó kọ́lé òdì ṣe tó àwọn máa fàdúrà kún fún wọn ni wọ́n ní wọ́n ṣiṣẹ́ náà tó fi tẹ́rí gbà sọ àbí táwọn náà fi tẹ́rí gbà sọ àwọn bẹ̀rẹ̀ ọba kọ́lọ́mọba àlá kọ́lọ́mọjà ṣáájú àwọn òbí wa kọ́lọ́mọba àlá kọ́lọ́mọsà jíwó fi wá gbẹ̀yìn kọ́lọ́mọba àlá kó sí wa lórí rẹ̀ gbogbo ìta ti ṣe tó kúrẹ́ káàtó lábàlá àwọn òbí wa kọ́lọ̀ fẹ́ níjìn wa gbogbo èyí tí ọ̀dà ta ti ṣe kọ́lọ̀ mọ́sà ìgbà kọ́lọ̀ bá aláàkó fi àṣẹ kò ń gẹ̀rẹ́ àdàkó ṣáló lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما